dé mo fẹ́ láyé jà kọ́tọ́gbọ́ mo dò títà mọ́ lára òrìṣà ńlá ni mi ti dẹ́rù òrìṣà ẹgbẹ́ kọ́tọ́gbọ́ mo dé kọ́nàkọ́nà mi ṣe tó fẹ́ lọ́mọ ẹ̀ kọ́tọ́gbọ́ ẹ̀ jìnnì mi mo fẹ́ fòyìn àlọ́ àkẹ́kẹ́ fẹ́ tara mo ṣe tán mo fẹ́ tara o ẹ má tọ kábì nírú mọ́ kọ̀rọ̀ tó gbọ́ kọ̀rọ̀ jọ̀gbọ́ kọ̀rọ̀ jọ̀gbọ́ o òrìṣà ńlá ti ń dẹ́rù tó ìṣà ẹgbẹ́ rẹ̀ o kọ̀rọ̀ jọ̀gbọ́ kọ̀rọ̀ jọ̀gbọ́. kìrìjì o kìrìjì ọmọ oníkìrìjìjì ọmọ oníkìrìjìjì afẹ́fẹ́ ọmọ fẹ́lugi fẹ́lọ́pẹ̀ ìjì ọmọ àfòrú làlú ọ̀fẹ́ títí fẹ́ tọwọ́ onílé mọ́nílé lọ́wọ́ oògùn mọ́dé ọmọ àtìmọ́lẹ̀ rìn jìnnà ewé ọgbọ́n mi ṣe tán ó fẹ́ràn kọ́gọ́ kọ́gọ́ kọ́gọ́ ewé ọgbà mi ṣe tán ó fẹ́ràn kọ́gẹ̀ kọ́gẹ̀ kọ́gẹ̀ ọ̀gbàjíò ọ̀làjíò ọ̀pẹ̀rẹ̀ ọ̀pàrà ọ̀pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ya bí ọwọ́ aṣọ iná mi dé kò ṣeé dì mú ọ̀rùn mi lálẹ́ wù kò ṣeé wò lójú tó gbọ́ ni mímọ kọ̀rọ̀ kò ṣeé jẹ àṣẹ ọ̀tún mi ò wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ òsì mi ò mo ya òun wájú mi ò mo pọ̀ òdà ẹ̀yìn mi ò ó yẹ sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kẹ́ wá jẹ́ mi nítorí èmi ni àtì kò tì wọ̀ ọ́ kò wọ̀ àfà á kò fà tí ń fa gbogbo ayé lẹ kọ̀ọ̀kan dẹ́yìndẹ́yìn tọrọ jọgbọ́ tọrọ jọgbọ́ tọrọ jọgbọ́. tọrọ jọgbọ́. ó pọ́n ọmọ yín lára ó hmm. pọ́n ọmọ yín. Eh. Ah, ah, ah, wọ́n ní téèyàn bá jẹun jẹun títí tó máa jẹ kù fọ́mọ ni ẹ̀yin ẹ fẹ́ jogún kọ́ ọmọ tó jọgbọ̀n ah wàhálà yìí pọ̀ ó yẹ kó ti sú yín ìkọ́ tẹ jẹjẹjẹjẹjẹjẹjẹ dàbí ẹrù olè ẹ ṣé kò yẹ kó ti sú yín ni ẹ wá dẹmọ tán ẹ wá ṣe bí ìgbà tó yẹ pé kò tí ì débi kankan ẹ jẹ láàárọ̀ ẹ jẹ lóru ẹ wá máa dúndùn òfò lẹ́nu iṣẹ́ kò sáyè kò sáyè ni mo sọ yẹn kí ló dé kò ń tó yín ni kò kí ń tó yín ni kò kí ń tó mi ah, kò kí ń tó mi ah, kí ló dé hmm. ah, kó tó di ipò kó ṣe orí burúkú mo mọ bí mo ṣe rárá yọ nǹkan mi já o àjẹbánu ni máa ń jẹ nǹkan mi nítorí nǹkan mi ni wọ́n bá mi dùn èmi ni mo ní èmi ni mo ní ìṣòtìgbọ́ olùṣàrẹ olórí burúkú ààrẹ àtìgbà tó ti débẹ̀ ló ti ń jẹ ní ìjàkújẹ orin oló ti ń yọjọ ìkíní ọ̀ngọ òkà mi mọ́ òkà mi mọ́ kò kọlẹ̀ mọ́ gbogbo ẹ̀ ti yí òrò gbọ́ olùṣọ́ ọmọ oníjàkújẹ òṣì oníjàkújẹ òṣì ìjẹkújẹ ló fẹ́ ba yẹ yìí jẹ́. o lè rí ìkọ̀kọ̀ jẹ lálẹ́ èmi lè mi máa jẹ lálẹ́ yìí èmi lè mi ní ìkọ̀ mi máa jẹ. ní ìbò tí mo máa jẹ. ní kí ni ìkọ̀ náà tó bá tí mo máa jẹ láyé láyé mo máa jẹ nì kò sú yín kò sú yín gbogbo gbogbo ọ̀nà òfò yìí náà lè máa gbé kò sú mi bó ti jẹ kò ẹ má fọ mú pọkọ fún mi ẹ dìde oyún ah ọkọ mi títí lélẹ̀ mi nígbà ẹlẹ́dàá mi o. èmi ló máa jẹ ah! obìnrin yìí. èmi ló máa jẹ ìwọ obìnrin yìí. èmi ló máa jẹ ọtí ẹ̀rọ tájọ orí. èmi ló máa jẹ ọ̀rọ̀ pọ̀ jù mí lọ. èmi ló máa jẹ ó yẹ kíkiri ìtì. kò sú mi kò sú mi ojoojúmọ́ ló ń dùn mọ́ mi. Ah! bó ṣe ń ṣe ló ń dùn mọ́ mi. Ah! bó ṣe ń ṣe ló ń dùn mọ́ mi. ó dùn mọ́ ẹ. ó yá ó yá ó yá. mo dáràn mo dáràn. ó yá ó yá bébì. mo dáràn. ìwọ Ọlọ́run irú aláwo ni gbogbo eléyìí láago méjìlá ah ah ṣé wèrè làwọn obìnrin yìí ni god kì í tiẹ̀ rí nǹkan kan báyìí kó wá gbé mi kúrò láàrin àwọn wèrè kan tó fariwo pa mí. Ah, ìwọ obìnrin ìṣàkóso ó wá mọ ọmọ wa wá gbé àyà. ẹ̀yin obìnrin ẹ ẹ dẹ̀ jà títí títí láti twelve a.m. ẹ jà di four a.m ẹ̀yin náà wọ́n jàjà wèrè yìí. ẹjọ́ tá ń fún yín tọ́kì ẹ bó ti rí tọ́kì. ta ló fi tọ́kì lèmi lọ́nà ìmẹ́ yìí. Ah. ẹ̀yin tẹ́ ẹ̀ dá sí wa. Ah, ah, tọ́kì kẹ̀ tọ́kì ló fẹ́ fi mú àbí. ẹja ló láìkì jù ìwọ ló fẹ́ lọ mú tọ́kì. ẹ tọ́ báwo wa tọ́kì ò fẹ́ ṣe dọ́wọ́ ẹ̀. kò sí ìtọ́kọ̀ rẹ̀ bá lọ máa tọ́jú tọ́kì sínú yàrá mi tọ́kì tà jẹ lélẹ́yìí. ọlọ́wọ́ ní fún ẹ jẹ eré tó máa jẹ ajẹ́ fún ẹ náà rè ajẹ́ fún ẹ náà ní kíni ní kíni lọ́lọ́sáyà ló ṣì eléyìí gangan ni kókó eléyìí gangan ni kókó ní ìwé ìròyìn mu milk tó máa mu sùn rẹ ah! fresh milk yìí ló máa mu sùn ṣé ọba yẹ wọn lọ́jọ́ lè bá mi ta fresh milk yìí ó ṣe mi bùnú pé méjì ó ti gbá wa o. bó o bá ṣọ́ra bó o ló máa mú tí wọ́n sọ ọ̀sẹ̀ yìí. ó ti gbá wa o sọ ní. ẹ wá wò wọ́n o ọjọ́ wù obìnrin ẹ wá wò wọ́n o ọjọ́ wù obìnrin ohun tó yẹ kọ́ńkọ́ ni wọ́n ran wàhálà náà gbé kárí o ẹ wá wò wọ́n o. ò bá pọkọ apá ara rẹ̀ ojú ajá. <laughs> jọ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí lè tó nu ẹsẹ̀ sílẹ̀ báyìí. ẹ wo ẹjọ́ nítorí ọlọ́run mi ò dàgbà má láyà o mi ò dẹ̀ bá tèèyàn jẹ́ ayé mi ni mo wá mi ò wáyà láyé ẹ jẹ́ kí n jayé orí mi. a máa jẹ́ ṣáà máa jayé. Hmm? kẹ́ máa jayé níjẹkújẹ nǹkan tó jẹ́ kí n rántí ìtàn bàbá kan ó ṣe jayé títí títí títí títí títí nìyẹn tó jẹ́ tẹ́ ah. because òun lọ lie down síbi tó ń ná ẹsẹ̀ gbalaja tó lè wọnú bedroom lọ́sùn gbẹ́sẹ̀ sílẹ̀ jọ. Ah, kí ló dé má jà náà ah, kí ló dé tó gbẹ́sẹ̀ bẹ́yìn mi fẹ́ wà láò. Hmm. dá mi pé. kí ló ṣẹlẹ̀ náà. dá mi pé. ọlọ́run dá ẹ pé. dá mi pé. dá mi pé mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ ṣòro o wo bí mo ṣe wáyé aṣọ ìjà mi ti fàya pẹ́rẹpẹ́rẹ mi ò dẹ̀ ṣetán láti gbé lọ sílé télọ̀ jẹ́ ká jọ mọ̀ kọ́tà ń ṣe inú léyò. ó ti tó náà kí ló dé tẹ fẹ́ máa jà báyìí kí lẹ ti sọ́ǹsì tó ti dìjà kí ló dé. mi ò sí ẹ bá sí ẹ wá. irun mi ni mo ní kí n fi we want to for protection yẹn. oh nice it's very work on now. oh soft. imagine òun nìyẹn o òun ló lọ ra wíìgì yẹn o ó lọ láì sọ fún ẹnì kankan tó ń pẹ́ nìkan ní báyìí a ti máa kanra the last time tèmi rárun tó wà lórí mi She, ṣe ṣe ló on pariwo wọn sọ fóun wọn sọ fóun oh ga nonsense. tèmi kí ni nonsense yẹn She o sọ fún mi pé need wig tí mi ò sọ pé ká jọ lọ rà ni. kí ló ṣẹlẹ̀ kò san kankan kò bẹ́ẹ̀ jà náà náà kò lè yí ẹ. ẹ ló mo tẹ bá jà mo bá jà yẹ bọ tó bá jẹ́ pé òun ni lèèyàn lọ ra arun àbí lèèyàn ra anything common slippers wọnú lẹ́yìn dá mi pé máa mẹ́jọ rò ni ó ti gbàgbé ọjọ́ tí mo ra arun yìí hmm. mo máa dúró ẹjọ́ tó rò ó ra arun ọ̀hún sọ fún mo dandan down bọ̀ òun mọ bó ṣe ń order online ìwọ nìkan ló mọ order ó ti tó. Ah. ó ti ẹ̀dá tèmi ò rò nǹkan kan kó tó dúpọ́ tó máa gbọ́ tèmi náà tó tún máa chíǹjẹ fún mi tó máa wọ. ó bẹ́tà ẹ tún gbọ́ yẹn náà. kó má gbọ́ kíni wọ́n máa gbọ́ ilé ah. ti gbá òye. àwọn oúnjẹ mú mi kì í ṣe iṣẹ́ mi jọ́nà a máa gbọ́ ṣe máa ní gbọ́. gbà eléyìí ni kò fi gbé káàbù kò má sọ fún mi pé o gbàgbé atm card ẹ sílé o ẹbí kò mo ti transfer owó fara burúkú balẹ̀ gbogbo ẹ̀ pátá ni mo tíkì lẹ́yọ kọ̀ọ̀kan èyí tó jẹ́ milk orúkọ milk yẹn má lọ rà yìí tí o fẹ́ o torí ẹ̀ mo ṣe take time tí mo ṣe ṣàlàyé ẹ̀ síbẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n nǹkan tí mo sọ tí kọ̀ọ̀kan bá. àwọn mọ́mì kékeré ló rán mi iṣẹ́ mà. àbó lórí burúkú ni ẹ ní àwọn mọ́mì ẹ̀ ni mọ́mì kékeré òun bẹ́ẹ̀ certificate wà fọkàn bí ló ya ni mọ́mì kékeré mọ́mì ládà ah, ah. òkèèrà kékeré òkèèrà ńlá ni ó ya ni. jọ̀ọ́ gbogbo aṣọ tí mo kólẹ̀ fún pé kó fọ ṣé o ti fọ gbogbo ẹ̀. mo fẹ́ fọ náà ni àwọn mọ́ rán mi lọ sọ́jà mà. àwọn ta ni. lọ pè mí. ó bẹ́tà. àwọn ọmọ pè ẹ́ sori pé orí ti burú orí ẹ̀ ó ti burú bí eegun tó ń léwèrè mo kọ́ṣọ lẹ̀ fún ẹ wípé kó fọ̀ fún mi ó wá ní kan pè é pé kó wá lọ sọ́jà ṣé o gbádùn ṣáà ẹjọ́ ọjọ́ wo ni gbogbo kàtìkàtì ìbẹ̀rẹ̀ nínú ilé ìtorí ọlọ́ọ̀ máa gbà mí kẹ́ irú gbogbo rádaràdà wo lélẹ̀ mo gbéṣẹ́ fún àwọn ọmọ wọn ni kò wá lọ ṣiṣẹ́ ìwọ náà wà ń gbọ́ gbìrìgbìrì ṣé ó má dì ni. ṣé o fẹ́ sin ẹ́ lọ́la àbó ya wèrè ṣá. mo fẹ́ sáré lọ bí tí mo rọjà rẹ. àbó lórí burúkú ni ẹ ni ìwà tẹni tó pàṣẹ ìṣirè pọ̀ ni ó ya wèrè ni eré ló pe ni mo ṣe transfer mo fún ẹ lówó káàbù mo ní kó lọ ra nǹkan fún mi òun ṣe òun lọbọ òun lọbọ òun jẹ́ kéèyàn kan tọrọ lo irun pípọ̀ kan òun jẹ́ kó máa fi ipò òun kan ṣọ̀gbọ́n abẹ́jọ́ fẹ́ ya wèrè pọ̀ ní. ìjà ló máa bá ń bẹ ṣó fẹ́ ṣòfò ni bàbá yìí kò ṣe kí ni kó lọ sí ọjà kí ni. dìde kó wọlé lọ kó lọ fọṣọ fún mi. wọn ò bí ẹrẹ kó dìde kó bẹ́tà kó kú síbi kó gan pa mo bí gbàbí mo ń dúró. wọlé lọ kó lọ fọ aṣọ yẹn. Hmm wọlé kó lọ fọ aṣọ tí mo wọlé lọ wọlé lọ ikú rè ló ṣe o fẹ́ máa kọ́ ọ̀hún sí mi lẹ́nu ni àbíta ni ṣé o gbádùn ṣá ọmọ kò sáfọ̀ ṣe kọ̀kọ́ ṣé o jà wèrè ṣá mo sọ pé kókó wọlé lé lọ ọ̀rọ̀ pálá lẹ̀ ah, ikú fẹ́ pa ẹ́ ṣé tọ́nu lẹ̀ ó dà pé ikú fẹ́ pa ẹ́ ṣá ah. ó dà pé ikú fẹ́ pa ẹ́ ṣá ó yá dìde wèrè announce ikú olóṣì ó jẹ́ dìde. dídé jàre kó kó kó kó dídé dídé dídé dídé kó lọ kó lọ ṣiṣẹ́ fún mi jàre. àpá máa jẹ láyà máa ṣe pé kí ni orí nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn kí ni nǹkan náà kí ni nǹkan náà imú nọ́mbà èmi ìyàwó àkọ́kọ́ o first comer first timer èmi gangan ni o cup captain class captain lójoojúmọ́. <coughs> ó máa tẹ́ ó máa tẹ́ ó máa fìdí àtẹ̀tẹ̀ dì ṣé o mọ̀ pé mi ò tí ì bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ mi ò bá ẹ fa nǹkan kan jẹ́ kí orí ẹ̀ kó pé nínú ilé yìí o èmi àti àjọ sí nínú ṣàwáwò tájà bá ń sinmi ó máa mojú náà ni o jẹ́ kórí ẹ pé gidi gan ni o ẹ jọ irú àrífín wo ni gbogbo yẹn mo rán ọmọọṣẹ́ ìwọ náà rán ọmọọṣẹ́ ṣọmọ pé mo rán bẹ sán wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí mo rán bẹ sán wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ṣọ́ ara gidi gan ni o ṣọ́ ara gidi gan ni o ṣọ́ ara gidi gan ni o èmi àti àsí nínú sàwáwù jẹ́ kórìí ẹ gidi gan ni o. sàwáwù lè fi fọkọ ni àbólórí burúkú ni ẹni ibo ló ń fẹ́ jẹ́ kò ní. ìhí àhà hmm. gbọ́ ẹni ni mí ẹ ẹ òhá ìhí hmm. jésù. ìwọ lọhùn gbogbo ìṣòro tó ń bá mi jà gbogbo ogun tó ń bá mi jà mo fi dé rẹ ìwọ lọ má jẹ́ kó bá mi padà lọlé o. Hmm. arákùnrin òun rò ó nínú ọkàn rẹ pé ogun tó gbé wá bí báwo ló ṣe máa di ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àbí. báwo lẹni ṣe mọ̀ nǹkan tí mo rò. èmi ń rí i èmi la rí núròde olùmọ̀ràn ọkàn. jẹ́ ọmọ ẹ ó ti mọ̀ sára ó mọ̀ sára. Hmm. ogun tó o wá gbé wá bí o tún bá ẹ padà lọ sílé mọ́ lágbára bàbá mi olúwa wa. bẹ́ẹ̀ ni dèjókòó. arákùnrin nígbà tí mò ń gba àdúrà mi lọ. Hmm, ó ti lọ. Hmm ó sì máa bọ̀ amúmirí gbangba gbangba wípé inú ẹ̀ṣẹ̀ ló ti ń mí inú ẹ̀ṣẹ̀ ló ti ń sùn inú ẹ̀ṣẹ̀ ló ti ń lúwẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Hmm, right on right on ah olùgbà right on bàbá right on. gbọ́n tí ìwé mi máa wí. mímọ́ mímọ́ mímọ́ sólódùmarè. ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo. láì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ o ò lè rí ògo. ṣé rí ha kàràsíkò kàràsíkò kàràmọ̀ èébà hmm. hmm. ríboríbo hmm. yìí bàràbà. Eh, eh. ẹ jọ̀ọ́ sáà alàgbà ẹ jọ̀ọ́. Eh, kí lọ́nà àbáyọ ẹ eh, jẹ́ kí gbogbo lo eh, ẹ jọ̀ọ́ ṣàánú mi. níwọ̀n bá àgbà tó o ti gbà pé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ O dẹ̀ ṣetán àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀nà àbáyọ rẹ̀. Hmm, ọgbọ́n ó ti gbọ́n jù sọdíkì. Hmm. àwọn ni lọ bá wọn. ti lọ́gbọ́n jù. Hmm. ẹ pẹ̀lẹ́. ọlọ́gbọ́n tó ń ṣe bí òmùgọ̀ ní bó ṣe já ẹ ẹ jọ kí ni orúkọ yín. ìránṣẹ́ lọ pe ẹni tó bá kọ̀ wá níta. ẹ irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe tẹ́lẹ̀. iṣẹ́ ẹnjíníà ni mo ń ṣe. ẹnjíníà ni yín ah akoino grace ah ẹ ìgbà tẹ̀ ń ṣiṣẹ́ yẹn bíi èló ni ẹ̀ ń pa every month. oye tí mo ń gbà láì ṣe pé mo wà ní. òun ọlọ́pàá ẹ pé láì ṣe ọlọ́pàá hmm. kí ló dé tí wọ́n ń béèrè iye tó ń pa àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sá. ah you are a ripper. Hmm. dá wọn lóhùn wọn ayé ẹ má lọ rí ìpẹ́. Hmm. bíi six hundred eight hundred thousand ni mo máa ń retí iṣẹ́ bá lọ dáadáa. bíi eight hundred six hundred àmọ́ nísìnyí tipa ti kú kù pẹ̀lú agídí ni mo fi máa ń rí two hundred hmm. ìgbà mi gan mo lè má make anything at all. bíi two hundred lẹ wá ń rí báyìí. bẹ́ẹ̀ ni sá. ah eight hundred to two hundred ìyẹn náà pè ní electricity iná ṣọ́ọ̀kì yẹn gan ni o ẹ kò sí wàhálà ṣé tí ẹ rí àwa kò sí nǹkan tá a fẹ́ fowó yín ṣe torí pé olúwa ti bùkún àwa wọ́n sì ní ọ̀fẹ́ nígbàlà ọ̀fẹ́ náà ni a máa fún yín àwa kàn ní ká wá díẹ̀ ni ó dẹ̀ ti di assignment gbogbo ibi tó bá wù kógun náà ti wá olúwa ti ṣe. olúwa sì wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé. àwọn ọmọ Ísírẹ́lì ń gbọ́ network wọn ò tí ì lọ. àṣàbí mo mọ̀ pé gbogbo nǹkan tójú ẹ̀ ń rí nínú ilé yìí everything ló yé mi mo mọ̀ pé àwọn ìyàwó mi frustrated woman bíi ni wọ́n èmi gan tí mo jọkọ wọn ò mọ nǹkan tó máa ń fojú mi rí èmi gan máa ń collect lọ́wọ́ wọn tó máa rọ ẹ kó ní sùúrù ṣe you understand <laughs> mo dẹ̀ promise ẹ wípé anytime tó bá ti ready tó fẹ́ máa lọ ó mọ̀ pé o lè bá wa ṣiṣẹ́ forever mi báyìí so máa dẹ̀ compensate ẹ oh, pẹ̀lú gbogbo tán ti ṣe fún ẹ. ẹ ṣe ẹ mi ẹ ò kó sí tí mo fẹ́ ṣe ẹ̀yin tẹ́ ẹjọ́ kò gan ó ní tó fojú mi ojú mi máa rí ẹ eh, kátó wá lè eh. mi lásán lásán. ó eh, mọ dáadáa dẹ̀ ní dídé náà dídé tó lọ change ó ti yẹ náà. tó bá yí oyí sí kó oyí sáré padà síbẹ̀ yẹn. ẹjọ́ ẹjọ́. Eh, eh, eh, ẹni ẹni sùúrù ẹ ṣáà rí i pé mo ń bá ẹni sùúrù náà ẹni sùúrù ok thank you thank you thank you dìde náà dìde ẹ jẹ́ kó dìde náà. ó ṣe máa dìde kó dìde mọ́ ah, nínú táwa nínú ilé àyà máa tó ẹ ọ ó ti pẹ́tẹ́ tí bàbá bí ó ti dùn mọ́ yín àbí ẹ̀lẹ́mú mọ́ra mọ́ torí ẹ̀lẹ́ṣẹ́ freestyle nínú ilé tàdẹ̀wá nínú ilé. Do, tó o bá ṣe wípé a tètè wọlé ah. dédé bẹ̀ kọ́ ló fẹ́ ṣe eh, eh, eh. ló fẹ́ gbẹ́nu sí àbí. ó ti gbẹ́nu sí ẹ̀dẹ̀ tún ṣe dédé bẹ̀. Ah. bó ṣe lọ lélẹ̀. Ah. Oh, ọmọ yìí ti ṣe kiri lọ́lẹ̀ mi ní gbà. orí ìnáwó lọmọdé yìí wà náà. lọmọdé yìí tọrọ bá ti di fún ọmọdé yìí sílẹ̀ ọmọdé yìí ọmọ kọ́kọ́ ó ti fún jẹ́ jẹ́ kí ọdún torí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò tí ì lariwo lọ kò sí ìtò tí ì fàjà ń lẹ́ẹ̀kan tí wà tọkọ mi sọ̀rọ̀ mò ń fetí kọ̀ nǹkan kan mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ fún mi mò ń gbọ́ tí ẹ̀yin méjì tẹ̀ ń sọ pé ṣó yé ẹ ṣó yé ẹ ẹ jọ kí ni kí ni nǹkan tó yé ẹ. ẹ ẹ explain fún wọn. ọ̀gá yìí lẹni mo sọ fún ẹnì kankan. ní mo condition tó wáyé sọ fún wọn náà má wọrí kò kò sí big deal sọ fún wọn explain fún wọn. ọ̀gá wọn kojú ayé lẹ́yìn sí. àbí kò wọ́n máa jẹ́ ah! ẹni sùn ló máa sọ fún ọgá ilé ni ló sọ fún please please ẹ ní sùúrù ọmọdé yìí ò mọ nǹkan kan náà ok ẹ ṣàlàyé fún wọn. ọ̀rọ̀ kò sí wàhálà kò sí wàhálà ikú ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀dẹ́gùn la fagodá ah, kọ́ má sọ ọ̀gá ló ní kó má sọ fún anybody <laughs> ọ̀rọ̀ bá ti ń bí wọn. ọ̀gá ní kó má sọ fún anybody ọ̀rọ̀ kò sí wàhálà màá tún bí ẹnì kejì hmm. àmọ́ òbí yọ̀ọ̀gá ní kó sọ àbí kó má ah, sọ yẹn náà mo tún gbọ́ eléyìí tẹ́ sọ láti tó clear sí wa wọ́n ní ó fẹ́ gbé ẹ jáde ó lóun fẹ́ gbé ẹ jáde jọ ibo ni ọkọ mi gbé ẹ lọ ọbọ lẹjọ lọ. fóbi tá à ń lọ fún wọn náà àbúrò ilé ìbúrú ẹni ẹ mọ sọ fún òṣìwọ ìwọ ni wàá tọkọ mi lọ ẹ àjẹwọ má sọ fún ọ má sọ fún ọ má sọ fún ọ má sọ fún ọ má sọ fún ọ ẹ ìwọ sọ ọjà ẹ ìwọ sọ ẹ ìwọ sọ ẹ ìwọ sọ ẹ ìwọ sọ ẹ o ma sọ fún yẹn kankan lójú àwọn ènìyàn. ẹ pa síbẹ̀ ẹ palẹ̀ wọ́pọ̀ ẹ palẹ̀ wọ́pọ̀ ẹ wọ́pọ̀ ẹ rí pa. ẹ jẹ fọwọ́ dé ilé ẹ bá fọ ọlọ́dẹ yìí. síbẹ̀ palẹ̀ wọ́pọ̀ palẹ̀ wọ́pọ̀ ó ti dà. síbẹ̀ ó ti jẹ́ tó. ìfẹ́ mi ìfẹ́ mi. ẹ máa ń ka dùkú. ẹ wo bẹ ṣe ṣẹdùn ẹ tún wàá nànú ìfẹ́ mi lórí rọ́bìṣì wo nìyẹn ẹ personify ọkọ wa mi understand àjọ wà lórí ìdúró ẹ dámú wọn ẹ mú kọ́nà ṣé nǹkan tá sọ nìyẹn kì í ṣe pé àjọ wa jẹ mi ni mo ní ká wá ìfẹ́ wa ló yẹ kẹ sọ kẹ kó wa pọ̀ ìfẹ́ wa kẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ewu tí ẹ la bẹ̀rẹ̀ gan ẹ lọ straight. ah ok. Um ìfẹ́ wa má bínú má bínú ọkọ mi ìdúró ọlọ́run ṣùgbọ́n ẹ iṣẹ́ ìṣù ni gbogbo kínní o ṣàmù mi lánàá kó tó dé mi ó mọ̀ pé ọmọ jẹ́jẹ́ ni mi ẹ tí kò bá nídìí iṣẹ́ òdìdí iṣẹ́ ẹ̀ ó mọ̀ pé gbogbo wàhálà yìí èmi fúnra mi gan mi ò lẹ́mi èmi ò ń ṣe oní ẹ tí o bá ṣe gbogbo ẹni tó gbé wálé tó wá ń ṣe kínní ó mọ̀ mí pé tó bá lọ síbi kan tó bá bomi sí mi lẹ́nu ibi tó bá ti bomi sí mi lẹ́nu yẹn náà ló ti máa bá mi tó bá dé bí o ṣe oníjọ̀gbọ̀n bí o ṣe oníwàlà tí o bá ń ṣàgùtàn mi tó bá járìn tó fi jẹgbẹ́ gbogbo wàhálà yìí kò ní sí ẹ̀ ẹ́ má bínú ọkọ mi níbo lẹ lọ yẹn stop ẹ náà ẹdẹ ń ṣojú ẹ ń ṣorí burúkú ó rubbish wò ni ẹ kí ló kẹ change dialogue mọ́ mi lọ́wọ́ ah, ah, ẹ̀yin ẹ ń dáàdì rẹ ti láìsí ọ̀rọ̀ ẹnu yín fúnra yín ẹdẹ ń ṣe bí ìgbà tó yẹ pé àmọ̀tàn ẹ wo bí tá àbá bàtàn àbá ọ̀rọ̀ bá náà ah, kì í ṣorí títì lọ ti gbé yín ni ṣe bí nítorí peace lọkọ mi ṣe fẹ́ mu ló ṣe wò pé ta ni ẹni náà ta ni ẹni náà tó lè fún mi ní dùnú láti ìgbà náà dẹ̀ rèé òpó peace yìí ni mo dì mú òpó hope nineteen ninety three bẹ́ẹ̀ni mo dì í mú ṣoṣi ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ gbogbo orí burúkú tẹ́ ti ṣe wèrè tẹ́ ti ṣe oríṣiríṣi èmi ni màá ní ọkọ mi ǹjẹ́ ìwọ fẹ́ fi ẹ̀mí rẹ lélẹ̀ fún ẹni tó fẹ́ gbẹ̀mí rẹ gbóná tí bá ti sọ̀rọ̀ yẹn báyìí ó máa wò mí ni pé ah, aya mi ò ṣe ẹ mo mú ìdùnnú wọnú ilé ẹ wá ń dúró ẹ ajayi báyẹ jẹgbẹ ẹ ń ṣe kínní ẹ ń bọ́mọnú yín ẹ ń bọ́mọnú yín ẹ ń bà tèmi jẹ́ ẹ sọra ah, dá fún yín o ẹ̀yin wèrè játijàti ẹ continue ọ̀rọ̀ nǹkan nǹkan tájọ sọ gangan ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀. excuse me please i have a question for you ẹ wá bára yín jà ni àbí ẹ wá apologize. ọkọ mi ẹ̀yin no mo pé èèyàn jẹ́jẹ́jẹ́jẹ́ ni mí tó bá di pé wọ́n gbé wa láwọn dé tí bá ti gbé sókè máa rántí ọmọ ẹni tí mò ń ṣe máa tún gbé wá sílẹ̀ nítorí mi ò ní ẹ̀mí wàhálà ó gbogbo attribute yìí ló ṣe wò ó pé tá a dé mí tó fi fẹ́ mi sílẹ̀ sórí ìyálébi tó wo yìí wọ́n ti di àjẹ́ wọ́n ní tí obìnrin bá ti pẹ́ nílé ọkọ máa ń di àjẹ́ ni ká ní pé àwọn tiẹ̀ ronú gẹ́gẹ́ bí abiyamọ tó ń dẹ̀ jù mí lọ tó ń dẹ̀ wò pé lọ́jọ́ kan lọ́jọ́ kan táwọn náà àwọn á máa wà wò bí táwọn ọmọ àwọn lè dé orí bí mo ṣe ń bínú lọ́jọ́ ẹ̀ ṣe pé yẹ kán bá mi sọ̀rọ̀ ni kán ní káyì má nà ọmọ yìí pa irọ́ ni o níṣẹ́ ni ìyáálé mi bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní jájájájá ìgbà tó tún rẹ̀ bí gan tí mo tún wo pé ṣáà nílò ọmọ ìṣeléṣe bá wọn lọ́ tún sọ pé kí n pa hmm. ṣó tọ́ sáwọn inú yàrá ni wọ́n wá o fúnra ìyáálé mi ni wọ́n wá pè mí wọ́n ní àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ èṣù o kí n wá tapo láwọn lórí wọ́n wá ṣe announcement kí n dẹ̀ débẹ̀ kí ni ìyàwó ẹ má ṣe báyìí lọ́n bá bẹ̀rẹ̀ lọ́n fún mi lójú lọ́n fún mi lójú tẹ́ bá dẹ̀ ti lọ tí mi ò bá ti ṣe nǹkan tó fẹ́ wàhálà ló máa ń dà wàhálà ló máa ń dà lémi ni ọwọ́ yìí ro abiyamọ gbọ́dọ̀ lu èèyàn bẹ́ẹ̀ yẹn kí ló dé ah, ọwọ́ yìí ro àwọn ni. <laughs> Ah! Ah! mo máa finú wẹ́nu mo lè jẹ́wọ́ níyẹn ẹ̀wọ̀ náà sórí pé lórí burúkú nìyẹn náà sórí pé aláyé ta pa òbí kúkúrú ni ẹ ó ó ti ya sáré gbàgbé ó ti gbàgbé báyìí àti ẹ bá o ti gbàgbé báyìí àti báyìí. ẹ má pariwo lé mi lórí jàre ẹ jẹ́ jẹ́ mi ti gbàgbé báyìí ẹ wò báyìí ní báyìí níbi tá a bá dé yìí báyìí ni níwà táwọn ta ni equilibrium ló pè níwà táwọn ta ni ní òrò pẹ́rẹ́ ìgbà níwà táwọn ta ni báyìí níwà ta ni níwà ti ta ni lájẹ́ lájẹ́ èmi àti ẹ̀kọ́ lájẹ́ lájẹ́ èmi àti ẹ̀kọ́ lóòtútù àdàlù wà ta ni kí ló ń ṣe ẹgbẹ́ yẹn tẹ lọ́jọ́ kò tí bọ́ síbí báyìí ah. bọ́ síbí báyìí kájọ fà kójọ kójọ tó rà á ah, kí ló ń ṣe ṣé tó ń pẹ́ mo ti ń wọ̀ ẹ́ láti dọ̀ ẹ́ ó já wèrè ni ah. onú tiẹ̀ ti wá bí eh, tọ́ inú ti bí mi tọ́ báyìí inú bí mi tọ́ báyìí torí wẹ̀rẹ̀ inú mi báyìí ti jáde báyìí tó bá bí ẹ̀dá ìwọ gbé súnmọ́ mi wọ́n gbé súnmọ́ mi báyìí ó já wẹ̀rẹ̀ ni súnmọ́ mi báyìí ẹ̀ òṣìwọ́ bọ́sì mi báyìí ó já wẹ̀rẹ̀ ẹ̀hẹ́ kéèrè bọ́sì mi. ìyàwó bá ní bí gbàgbà yẹ bọ́ orí ẹ̀ orí ẹ̀ jẹ́wọ́ jẹ́wọ́ lọ jẹ́wọ́ lọ jáǹtù jẹ́wọ́ lọ jáǹtù lórí ẹ̀dá ayé wa bàjẹ́ ni olóṣèlú àbáyé yìí máa bàjẹ́ mọ̀ kú ọ ọdún ìbú fún ìyáálé abẹ́ ẹ̀ ṣe eré wíìgì rẹ̀ yẹ má bá mi sọ mi ò ní gbà aláì. o fẹ́ ó dà kó fẹ́ rí wèrè lẹ́nìí. kí ló fẹ́ ṣe. wo wọ́n ṣe wèrè fún ẹ. kò sí ìfọ̀tọ̀ máa ṣe. ó dàbí kó o ti mọ ẹni tó fọ́ fà. lẹ́nìí wọ́n máa ṣe wèrè fún ẹ. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday, happy birthday to you. <laughs> We wish you many happy returns of the days. Long life and prosperity. Ipipi, hooray! Kí lẹ Ah, she must have fún yín pé mo celebration Get Kí ni ìtumọ̀ gbogbo pálapàla yìí? No, my sister, you don't get it, you don't um, this is just a surprise you know And really, ní ibi tí mo ti wá in United States of America To my present for gift fún mi àlọ́jọ́ ọlọ́jọ́ ayọ̀ yan jẹ́ kí n ṣàlàyé fún ọ kọ́ lè understand pé èyí lọ́jọ́ ayọ̀ wọn you know tó bá lè jẹ́ flower lásán you have to appreciate it you know irú nǹkan tá a ṣe é sí you have to do ọ̀hún ọ̀hún you know some people that ma ẹ́ eh? jẹ́ kí n sọ àwọn ìlú mìíràn máa lọ sórí instagram máa lọ live video tó tó dúpọ̀ wọn important sí mi ní yóò wọ́n ló pé pé ọ̀rẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ dé pé and you're so serious my baby that's why i'm here you know you get what i'm saying. Ah, eh? ah. so real. ayele ta ló mẹ́bù wọ́n sọ fún un ó ní pẹ́pẹ́sẹ́ o wàrà ṣègbè o boyfriend òun dé láti Ghana òun fẹ́ kó ṣe surprise mo ní lọ́lọ́dọ̀ máa tẹ̀ lọ́lọ́dọ̀ ẹjọ́ máa tẹ̀ má jẹ́ kó wà. oh please my my sister i don't i don't get it ẹjọ́ ta lè gùn. ìwọ lè gùn kí ló tó náà sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká yẹ fún ilé kí ló tó náà fi ta ṣé o fáwọn ọmọ TikTok ẹ tó wá àbúrò ìdá àbúrò wà lápò mo ti dé kó dárúkọ sí àbí country. ṣé Ghana wa jẹ́ state lójú tẹ̀ náà àbí òun yàrá dàgbé ṣe jẹ́ kó bẹ̀rẹ̀ pé kí ni gbogbo dé. ọ̀pági pọ̀pẹ̀ ọ̀pọ̀pẹ̀ pagi ẹni bá ní kí ni igi ó pa òun ni igi ó pa ẹni bá ní kí lọ̀pẹ̀ ó pa òun lọ̀pẹ̀ ó pa. ìyá wa ẹ máa kú débẹ̀ ẹ mú gbọ́ yorùbá dáadáa ọmọ yorùbá ni mí ẹjọ́ ẹ má pọ̀fọ̀. ọkọ bẹ ṣeré tẹ́lẹ̀ ni. ẹ mo ṣeré dé má pọ̀fọ̀. ṣó ti fẹ́ máa ké ni. ọ̀pọ̀lọpàá ọkọ bẹ ṣeré ni. bọ́dà Gani àkàn ṣeré ni o. alágbàlọ́ ló làṣẹ afàṣẹ sọ èyí mọ̀ tọ́lọ́ ní àṣẹ dì mọ́. kí ni tilẹ̀ kù sí kó ní kéré tirẹ̀. ló la àgùnbà ẹ̀ tán ẹ̀sìn mi. ẹ̀sìn ti tọrọ kí ló sweat. kò yé mi o. yé mo dáná. àbí ah, kí ló ní tó lákìkì mọ́lẹ̀ náà. kí ló ń sọ lẹ́nu mo lákìkì mọ́lẹ̀ kẹ́. Ah, ooo. Oh take cake now. ṣé mo sọ fún ẹ bọ̀dá Gania eh, ẹ ṣe ṣé ẹ̀ka tó la kẹ́kọ̀ọ́ ní ṣé ẹ̀ka tó la mọ́lẹ̀. ó ṣe bọ̀dá Gania kẹ́ni ló. ok bọ̀dá Gania kẹ́ni bọ̀dá Gania kẹ́ni ṣé ẹ̀ka la kẹ́kẹ́ mọ́lẹ̀. kí ló de tó la kẹ́kọ̀ọ́. ah eh, eh, ẹ bọ́lá jà tó fẹ́ kó máa bínú ni. Eh, ọmọdé ta ẹ ṣe bíbí làjọ wà ṣé wọ́n èlò mi kúrò mi náà bá mi fẹ́ la kéèkì mọ́lẹ̀ ìwọ gan tó jẹ́ èèyàn gan ṣó jábọ́ lọ́wọ́ mi rí ti máa ń gbé ẹ. mi ò jábọ́ lọ́wọ́ ẹ̀rí bọ̀ kéèkì ti jábọ́ náà. kéèkì ti jábọ́. ẹ ẹ ẹ ẹ come to think of it. ẹrù kọ́mọ ṣe sí iná àti kéèkì wọn máa jábọ́ ṣe bíbí ló máa jábọ́ sí. ẹ gẹ́ẹ̀tì ẹ gẹ́ẹ̀tì ẹ gẹ́ẹ̀tì kìíní náà. ẹ ẹ ṣé pálífàlẹ̀ bọ́sù pé mo fẹ́ la kéèkì ẹ mọ́lẹ̀ ṣé máa yọ máa lọ là mọ́lẹ̀ ni ṣé ilé ò ní yọ ni ọ̀dà sáà nìkan tí mo sọ ní wọ́n máa la kéèkì mọ́lẹ̀ ajábọ̀ ti pálí ti pálí ni náà pálí ni lọ́wọ́ mi náà kéèkì fò kúrò níbi náà ó dábẹ́ pé nǹkan kọ́kọ́ gbé kúrò níbi ó là lamọ́lẹ̀ kò wá tó wá lamọ́lẹ̀ síwájú mi ó lọ lamọ́lẹ̀ síbẹ̀ yẹn mo gbé lọ́bẹ̀ yẹn ní mi kúrò bí náà. ó dà pé ó ra ètò. kì í ṣe pé ó dà pé mo ra ètò bọ́bọ́ tó ṣẹlẹ̀ ọgbọ́n nìyẹn. báàlì ṣì wà lọ́wọ́ ẹ̀ báàlì tẹ̀ ṣe kúrò bí i àrùn gẹ̀ ah. ẹ̀ tí wàá lè kó fẹ́ lamọ́lẹ̀ mẹ́ ẹ̀ tá wá fún ní gift. Ah. ẹ̀ tá wá fún ah. ní gift ó yẹ kọ́ lè pé ẹ̀bùn mi ni ó kẹ́bùn mi má jábọ̀ o. bọ́dá gánà ẹ̀ calm down ó yé wa àti understand àti understand. ìyá lẹ́ mọ̀ wò ẹ̀ lẹ́yẹ mú. Ah. No, this is our house of drama. Uh, calm down, wetin na wa ti understand. I eh. understand. Ẹ ẹ kọ́kọ́ ló yẹ. Calm down, relax. Ó yẹ mi náà ọ̀yọ́ mo ti wá ọ̀yọ́ ilé ó ti yẹn ṣé o mọ̀ tó ń pè ní eh, kíní ìwé má wọlé má mẹ́jọ kí júlù rẹ̀ mi fún yín. Ṣé lọ kọjá ìyẹn wa? Ìbọn ló ṣùgbọ́n àbúkẹ́ kìí jẹ́ ní bọ́ọ̀lù ṣọtí mo ti ṣọtí ṣọtí mo ní kó má pè bọ̀dá Ghana wá mo ní ṣe mọ̀ pé gbogbo ẹ̀ máa lẹ́yìn. mo ní ká ṣe surprise fún náà ni. mo bí mo sọ ká má ṣe sọ mo ní lédi ìmọ̀ àbójú wa jẹ́ ní ṣe bójú wa jẹ́. surprise go wrong. go wrong go. surprise go wrong. Ah. oye mi yẹra kó sí jáde jàre bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ bọ́tọ̀ ó tún gàn jù sẹ́yìn. dájú ẹ̀dá borí eléègún rẹ̀ kò dábàá bẹ́ẹ̀ mọ̀ ni. òun náà ìdè ìdágbére ló ń ṣe yìí òun dágbére kẹlẹ máa dọ́gbọ́n lọ fi style lọ pàdé ibi tẹ ti máa ń pàdé o tún fẹ́ jẹ o fẹ́ jẹ ìyá kẹyìn ó já wèrè ni ó máa jẹ ó fẹ́ jẹ ìyá kẹyìn àbí. ọ̀rẹ́ mojú wẹ̀yìn á lé ẹ lọ tún mojú wẹ̀yìn tó fẹ́ padà wọlé ni. ààrẹ ah! mú. Ah, ah olóṣì wá bóyá kọ́ tẹ̀ kọ́kọ́ tu ná torí mi ì ṣọ̀pẹ́ tu dáadáa pé pàǹtì ni olùlòṣì. ààrẹ mu wọ́n bí bàjáre ṣáà. ìyá wa ẹ mọ̀ bínú ẹ sí mọ́ mọ́mì àti big mọ́mì ẹ mọ̀ bínú. ṣó fẹ́ sori burúkú ẹ ti ti bẹ̀rẹ̀ orí burúkú tẹ máa ń ṣe lé kí ló fa senior mọ́mì ẹ já wèrè ni ṣé kíláàsì ni bíbá yìí ah, èwo ni senior mọ́mì èwo ni junior mọ́mì mo wá kàwé ń bí ni fọ́ọ̀mù wo ni mo gbà ẹ ṣí eré ni. nígbà tó ipa àwọn wọn kọ́kọ́ wọ nílé kẹ́yìn tó wọlé. ẹ labaika. malaika. labaika. malaika. laba. mala. laba. mala. ká ní pé ilé ẹ̀kọ́ níbi tá a wà yìí ká sọ wípé yunifásitì ni jọ nítorí ọlọ́run ṣé kíláàsì kan náà lèmi àti ẹjọ́ máa wà ṣáà wọlé papọ̀ ni. Mm -hmm ẹ fẹ́ gbóhùn. ṣọjọ gbà wá papọ̀ sínú bíbá ire. ẹ fẹ́ ké. Ah, ṣé ọmọ yìí ṣé kò ráìtì re eh. ó pè mí ní sínú ọjọ́ ṣé mi ò jù ẹ lọ ni. Eh, ẹ màmá ọ̀rọ̀ ẹkúnlẹ̀ ń mú bọ yìí o ẹ ah. eh, ẹ wà ń kíláàsì ẹ pàṣẹ ẹ fẹlẹ ojú kan lẹwẹ ẹ ń rí bíìtì gan ni ẹ ẹ lóyún ẹbí mọ ni ẹ rò pé tí bá lóyún láàárọ̀ kan wá confam pẹ̀ lóyún lálẹ́ mi ti mi ti di senior yìí torí ẹ̀ ń gbé sínú orí burúkú ẹ̀ kún kíláàsì kan náà a tún bá yín díẹ̀ tún rìn dìmọ́ kíláàsì ah. ẹ ẹ kàn ń báyé kíláàsì jẹ. o fẹ́ lóyún mọ́ mi lára nínú kíláàsì mo ṣáájú ẹ̀ dé. ọ ẹ gbàgbé lọ láti ọ̀dọ̀ ti dénà kí ni ṣe ẹ ẹ parí ni tẹ ah. ah. ni kọ ni. tó bá gbọ́ pọ́ tó bá eh. gbọ́ eh. bóyá pẹ́ńdà tọrùn ẹ ló jábọ́ bẹ́ẹ̀ ni mo sọ nínú ilé. ẹ já wèrè gan ni o máa lóyún. ojú yín ló máa ṣiṣẹ́ ah, ojú yín ló máa ṣe kò sí wàhálà kò sí wàhálà máa sọ yẹn lẹ́sà tó rà kó lè kú ìṣojú àwọn ọmọ kéékèèké lè fẹ́ máa ah. taṣẹ́ mi sẹ́ẹ̀ serious àwọn ọmọ gúrùpù. ẹ ẹ súnmọ́ mọ́ ẹ má bínú ṣe rí ìyàwó àtẹ̀yìn wo ìwé ìfa wàhálà kẹ́ẹ̀ tó dé eh, wàhálà ìkàlà ọlẹ́dàá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ìfa wàhálà. ìyá tọ́jú ara dèyí ni ìyá yín ìyá ah, no ṣé n ta abádébí nìyẹn. ẹyin ni ẹyin lè jẹ́ tán ṣé ta abádébí nìyẹn. àbí olórí burúkú náà ah. tó jẹ́ wọn kó sáré àwọn. kó síbà jáde ó lè àgbà tó dé náà lọ bẹ̀rẹ̀ sí í dara láàrin wá ń dàrú. àfi bí ah. àṣàṣì. káwọn kó tó nípa jáde ń máa rin wá gúrégé ni. bàbá ẹ jẹ́ àwọlé lọ. kò sí lè a máa ṣe tí dájú wa àwọn jíbọ́ lára àwọn. take lead ẹ bá wọn sọ̀rọ̀. ṣé kò wá wọn. ní àárọ̀ ní kò súnmọ́ jíbọ́ lára àwọn lọ́wọ́ kasijoni um, K1 ṣé o ṣe pẹ́ ń bínú sọ. àbínú kẹ. ẹ ṣọ. àbínú kẹ. bàbá láwọn ò bínú. bàbá wa òkè ni ẹ ṣeré fún ẹ ṣeré fún ẹ ṣeré kọ́rídọ̀ ẹ ṣeré kọ́rídọ̀ ó dénú mi ó dénú mi. ọ̀rọ̀ mi dàrú rẹ̀ àlọ́ ń sáfà àdà mo wà òkè sẹ. ṣe kí ló dé tẹ wá yí biribiri. Eh. laba oṣù ẹ ṣe. àwọn arìnrìn ẹni ká. àní ẹ lọ ní sùúrù ilé atú ẹ wá wò wá o ọ̀jọ̀wọ́ obìnrin ẹ wá wò wá o ọ̀jọ̀wọ́ obìnrin ó tó yẹ kí wọ́n ní wọ́n rán wàhálà náà jẹ́ ká rí o ẹ wá wò wá for you please. Yeah. Thank you, my love. Ah, sweetie, o mọ̀ pé mo bí ẹlẹ́ẹ̀kan pé ṣo máa jẹun. Olóò jẹun fruit ló fẹ́ jẹ. Mi ì dẹ̀ fẹ́ because mo feel pé okay you just didn't feel like eating. But see, ètò what decide láti jẹun. Ah, ń ṣe ló ń gúnyàn ló yẹ kó jẹ náà báwo ló ṣe máa kì í ní ẹ̀bà tó tó yìí ní time it does not make sense. Ah, Joe, baby, please, you need something light, okay? Just it, eh, baby. Just take this. This is light. Hmm? Take this. Mm, that's my baby. My love, I don't like to talk too much because of table manners. Gbogbo rice tán fún ẹ náà ìtò ẹnu wọn ló ti fi bà yí ẹ̀jẹ̀ ọkọ mi adé mi take this yeah vegetables ẹ̀gúsí vegetables love you. Um, babe ṣé o mọ̀ yìí pé àjẹgbọ́dọ̀ máa ń wẹ̀ ní kúnra ni you know you have a very good stature as a man àwọn rèé náà dàbí èrìkì mọ́ ẹ òun rèé bí ẹrù olè ṣé bí gbogbo ìkìkùkì tó máa ń kiri ẹ̀ náà rèé òun rèé ṣàkiri níwájú ẹ̀bí dúfẹ́ gbogbo jẹkújẹ tó máa ń jẹ náà rèé tó dàbí àpò èlùbọ́ ẹ̀ ó fẹ́ sọ ẹ́ dàbò ń ṣe dáná náà ó fẹ́ kí wọn náà máa jẹ jẹkújẹ bíi tiẹ̀ kí wọn náà lè rádaràda bíi tiẹ̀ you don't need that please Hmm? you need something light okay to maintain your stature. Take this. This is what you need. of my baby. bàbá ọkọ mi ẹ kú jókòó. honestly. ẹ mò ń wò pé ṣé kí n lọ bá yín get bottle wine yẹn wọ́n rí kódà pé ẹ ń ah, bá lọ bẹ́ẹ̀. mo ti ha ah, in fact èyí gan ti sẹ̀ sí mi lára. àyè ah, náà máa sọ slang. ẹ mọ̀ káyọ̀ ti sẹ̀. ó ti sẹ̀. wọ́n máa tún lọ pé zazu sẹ̀. zizu sẹ̀. ibi tẹ́lọ yẹn pọ̀. bàbá ọkọ mi ẹ ṣì bí ibi mo wà. àwọn ọlọ ẹni bíbá ló fẹ́ sùn sí. ẹ̀dọ̀ ìyàwó rẹ̀ ṣé mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yìí. jọ ṣé mo nanu ọ̀rọ̀ sí ẹni ṣé mo pẹ́ sọ́rọ̀ mi ni ṣé òṣogbo rí àwọn ọ̀yẹ́ ẹ̀bùrú lé kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n mọ̀ bá wí ni ṣé wọ́n bọ̀ bọ́ kọ́ mi ni. ẹ̀yin má wọrí táìmù ogun wọn ti pé tó bá ti dìgbà ẹ̀bẹ̀ yẹn ló máa háìpà táìmù ah, ni ọ̀tún ti sàn. mi ò sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn o. ẹ ẹ sọ̀rọ̀ lọ́bù. orí àwọn ọ̀yẹ́ ẹ̀ ló burú lé ó tó táìmù táwọn ìyá alájẹ ẹ̀ tó máa lògùn lé wọn Ah, ẹ jọ bàbá ọkọ mi eléyìí tẹ ẹ ṣe yòókù díẹ̀ káàtó náà ẹ decide láti má lọ sílé yín ẹ dẹ̀ pàkíyèsí mi sí ẹ jọ sẹ́yìn lẹ́ bá wa kọ́lé yìí ah, abẹ́ wa nígbà tá à ń ṣe foundation. no mo kọ abáyé ṣe prayer bíi báyìí nígbà tá ẹ fẹ́ ṣe foundation ìdílé kan mo kọ lóòótọ́. Ah, eh. ìyáálé mi ẹ já wèrè gan o ó rú flashback orí burúkú ò lè gbé bàbá ní bàbá lọ tẹ wá ń jẹ kán máa rántí ọjọ́ tán kàn wá ṣáàmì lásán. ó dà kò sí wàhálà eléyìí tẹ ṣáà ṣe yìí ó rọ̀ǹgì ó rọ̀ǹgì wọn ṣe bẹ́ẹ̀ lẹ Yorùbá o wọn ò bẹ́ẹ̀ lẹ yorùbá téèyàn bá fẹ́ súnlé onílé èèyàn máa pò onílé ṣàkíyèsí ni. ẹ ó yà yín lẹ́nu ẹ ẹ má wọrí kò sí time tó bá ti ń bíbí ètò tù àsìkò ògùn ti tó wọn máa máa já wàrà wàrà bí ìpínlẹ̀ náà máa ṣe é ah, lójú. bóyá kò bá mi mú ah, wa. kí ló dé tẹ pa tẹlifíṣàn. Ah. bàbá ọkọ wa ń wo tẹlifíṣàn ẹ pa mọ́ wọn lójú orú kílẹ̀ ń ṣe láti ṣe yẹn ń ṣe láti pòwe fún wọn nìyẹn pé wọn nídìí àti wo tẹlifíṣàn ẹni tó ń wò kì í wòran. ẹjọ́ torí ọlọ́ọ̀ kí ló dé tí mi ò ní pa tẹlifíṣàn ṣé ẹ rí bí pé tẹlifíṣàn ẹ rí pé ó tóbi ni ẹ jọ látìgbà tẹ ti dé ṣe ẹ gbáriwo jẹnẹrétọ̀ ni àbẹ ẹ bá nọmba tẹ débí àsúlà ah, là ń lò ó gbogbo lọ́tẹ̀ẹ̀dẹ̀ tán yóò ti pọ̀ jù ó máa jẹ́ tán. Ah! ó tiẹ̀ lè dùn mí fún ẹ ìgbà tó dé fọ́ mojú ọ̀rọ̀ lárí yẹn ìgbà tó òkú mo bá ṣe pilẹ̀ ilé òun mo bá ṣe ra gbogbo nǹkan. ọmọ ìjọbẹ̀rí tó ń jápọ̀ àyà ah, ta ló tiẹ̀ mọ̀ bóyá tùpàlẹ̀ ń tọ̀ nílé yìí nígbà tó jẹ́ pé ràn ẹ̀kan kò lówó rí ẹ̀ ṣiṣẹ́ owó rí débi tẹ́ fẹ́ nílé gidi lórí débi tẹ́ fẹ́ tún ṣe tẹ́ fẹ́ ní gbogbo nǹkan kó ṣe rin gidi báyìí ẹ́ o mú gbogbo náà lé o tọ́ kalẹ̀ tó dẹ̀ mọ̀ pé sólà là ń lò ṣé o mọ̀ yìí pé màmá jẹ náà ni a ó mọ̀ máa jẹ lọ́nà gbogbo tí mi bó ṣe tó ó mọ̀ máa jẹ náà kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ má balẹ̀ ọ̀la jẹ́. iná mélòó lẹ́ẹ̀ tọ̀ nínú ilé yìí tó mú gbogbo ẹ̀ tó tọ́ lẹ̀ yẹyẹyẹ kí ló ṣẹlẹ̀. ṣe mọ̀ pọ́rọ̀ tèmi àti ẹ̀ kò jọra lójú àwọn ló jọ ẹ mi ò dẹ̀ rí ìfẹ́ wo tẹlifíṣàn náà so ẹjọ́ kọ́ pa ẹjọ́ pa mi. lórí ogun sólà ló wọ́n ní kẹpa ah, bọ̀ ẹ̀yin má wọ̀rí ẹ̀ fìlà tó ẹ̀yìn kọ́kọ́ ò lè búra àmọ́ yín ilé yín lẹ wà. <laughs> kò tiẹ̀ lè lé mi ìyàwó mi náà lòun náà <laughs> wo ó dà pé wáìn tí o sọ pé fẹ́ bá a mú lẹ́kọ̀ọ́ yẹn eh. wàá bá mi mu mo fẹ́ háì ẹ ti rẹ́dí àti àì àwọn low person ti fẹ́ jẹ́ kẹ́ àì <laughs> kò sí wàhálà jẹ́ lọ. pẹ̀lẹ́pẹ̀lẹ́ kù gbé o kí ló ń parí gbé. kúrò ẹkún wo ló ń ṣe. o fẹ́ lọ mú wáìnì. ìyẹn ìrìn wọn lẹ sọ dẹkún. ní ah, èké. ẹyin ẹ tuju ká ọbẹ yẹn ṣe yẹn ó rí bákan ó ju ẹkún lójú ọbẹ yẹn ṣe yẹn ò dáa ò ṣe mọ èèyàn ń ṣe bàbá ọkọ èèyàn bẹ́ẹ̀ yẹn mò ń gbọ́ ẹ bọ̀bọ̀ kọ́ mi ẹ̀yin náà ń ké ah, ẹ ń ké òun ké ẹ̀yin náà ń ké tẹ̀lé kí ló ṣẹlẹ̀ ẹ́ ó dìde pọ́n ní ìṣòfẹ́ lọ mú wáìnì ṣé yàrá já ẹ ló ra wáìnì yẹn síbẹ̀. ọ̀rẹ́ rírì ìwọ́gbọ̀n ò bá sọ fún mi pé ọ̀kan ló ra wáìnì síbẹ̀ mi bá má mú rárá. fámìlì lọ pè bíi fámìlì gbogbo nǹkan wa jọ ní mi. ọ̀dà mi mi sọ́dẹ̀ gbogbo bíi tẹ́ ń lọ yìí wèrè ni hmm. wọn ẹ má yẹ kán tẹ́tì yín kò sí nǹkan kan. mi má yẹ kí èèyàn kankan ṣe bí wèrè fún yín ó ti bá wà lára. Ah, èmi ò sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn. Ah, bàbá ọkọ mi ẹ mà ti sọ̀rọ̀ kọjá ẹnu <laughs> ẹ ti sọ̀rọ̀ kọjá abẹ tiẹ̀ kọ́kọ́ gbélé ìwà náà kábàáyé ṣe fún ìgbà. bóyá wọn ti ẹ̀ kí ló ṣe yín náà ṣé fẹ́ ya scan fún wọn ni ẹ fẹ́ lu wọn láyà ni kí ni gbogbo eléyìí ẹ yọ ẹ̀mí wọn jáde láti bẹ̀rẹ̀ ni. ṣáyé yín fẹ́lẹ́ rí. mo fọrí ìṣòwò kan tó ṣẹlẹ̀ mo fẹ́ lọ lù ọ̀n bẹ́ẹ̀. ẹ má bínú mi ò mọ̀ fún màdùn tí. ẹ jẹ́ kí ó bọ̀ yìí lára ni. mo ń bọ̀ ní ẹgbẹ́ wọn. ṣé fẹ́ tún wọn ní ìfun ni fẹ́ bá yẹ ẹ fẹ́ bá yẹ ẹ jẹ́ ẹ ẹni kúre ah, kékeré yín máa yà mí rè yín àgbàyà ẹran mi lọlé ẹran ó yẹ kí n pa yín ni ó yẹ kí n pa ó yẹ kí n pa yín ni. ẹja wéré lọ gbàgbọ́ gẹ. Kẹ́mi ká nǹkan tó dájọ́. <laughs> àbó rí bó ṣe ń wò bí ṣẹ̀ṣẹ̀ dé ni àbí náà ń wò bí ṣẹ̀ṣẹ̀ dé ó ń wò bí ẹni tán ṣẹ̀ṣẹ̀ mú dé má dá lóhùn ó ń tán ẹ ní o tó bá ti wà lọ́wọ́ ẹ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀gá play time ń lọ èmi náà fẹ́ play ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn. Lọ́ládé kí ni. <laughs> tó o bá pé tèmi ló sọ̀kan tó ṣàṣọ tó ń sìn mi ò ní bínú mi ò dẹ̀ ní sọ̀rọ̀. níwọ̀n tó jẹ́ pé tí n bá di ojú mi méjèèjì báyìí màá lù ẹ náà tì mí. <laughs> ẹni pé. ìwọ jókòó síbẹ̀ bóyá mo nínú ẹ̀. dá mi pé já mi lẹ̀ mi lọ́mọ. bo ni kan ja ẹ lẹ̀ sí bó ló lọ tẹ́lẹ̀ tó ń ja ẹ lẹ̀. ibi táwa iná ni irọ́ yìí náà ni ẹ ṣàrọ̀ra máa parọ́. ọmọ àṣì èwo náà ti mu drink ẹ. ah ah babe kí ló ṣẹlẹ̀ bá mi gbé drink mi jàre ah ah kí ló ṣẹlẹ̀ ó ní tiẹ̀ náà. Ah. pariwo ah, ó mà ṣe bẹ́ẹ̀ náà rọra máa parọ́ irọ́ ò dáa DJ YK múlẹ̀. ta ni dj wáìkì. mi ò máa ń pè jọ lẹ́nu. no òun lè lẹ́nu náà. no girl yìí ń test mi o tó bá ṣọ̀fọ̀ ẹ̀wọ̀ jókòó síbẹ̀ yẹn. jẹ́ kóun kọ́kọ́ lù ẹ́ tó bá ti lù ẹ́ tán náà máa wá lù ẹ́ ẹnu tóun lè yẹn play tó bá ti ń ké wọn ló máa bí. àní kò play play má hagiu òun gan máa nù ẹ ó ṣùọ fún mi. kí ló ń ṣe àmọ́ àtàkùn ọ̀tọ̀. wàá sọ ẹkú kúrò ní ìlú ṣó rí i pé arójú dá mi gbélẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ni. like oh, calm down arójú ẹ̀ ńlẹ̀ ojú ẹ̀ tutù kò ṣe bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ yẹn you know ara ẹ̀ balẹ̀ ó normal lẹ́nu bí ọjọ́ mẹ́ta mo ti notice ẹ̀ unlike before. ní sùúrù ṣé o kò mọ̀ọ́mọ̀ fẹ́ wájà lẹ́yìn. tí n bá gba etí gẹ̀ yìí o máa sọ pé dánú pé ti bẹ̀rẹ̀ o no kí ni ìtumọ̀ kan tó sọ tó ń sìn kí ló mì bá pé mo wà nọ́mà lẹ́nujọ́ mẹ́ta mo nọ́mà mo ṣe kinní kan mo tún rí òun fi stein fọwọ́ sórí pé mò ń ṣe bí wèrè tẹ́lẹ̀ àbí. Ah, ah, wà á gbá mi létí. kí ló mì bá pé mo nọ́mà. kò dìgbà tó bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán mo understand mi ò ń ṣọ̀dẹ̀ náà ṣé mo kọlà ni ókè wá ṣé mi ò kí ń nọ́mà tẹ́lẹ̀ ṣé kí n rójú mi lẹ̀ tẹ́lẹ̀. rárá o àwọn lọ́kẹ̀tì rí rọ̀ǹgo àwọn lọ́kẹ̀tì rí rọ̀ǹgo àwọn mi kiri rẹ o madam ẹ play yín lọ́kàn. òun lọ́kàn. kọ́ládé ṣọ́ra. Hmm? play. bó ti play ẹ̀bù àlàyé wọlé hmm. jẹ. nọ́mà. yẹ́ ẹ̀ ń wájà mi. ta ló ń wájà ẹ play náà ni náà sọ fún ẹ ilé tí ó máa nù ẹ òun kọ́ ló ti nù ẹ òun kọ́ ló ti nù ẹ yìí kí ló dà mo fẹ́ sáré check kankan ẹ̀rọ ń bọ̀. pẹ̀lẹ́ ah. ṣé ọmọ ṣubú pẹ̀lẹ́ ọmọ yìí ti padà nọ́mà <laughs> àdúrà wa ti gbà. but tèmi hmm? ṣé o ò notice anything ni o ò notice pé tó bá ti rí period ẹ̀ ara ẹ̀ máa ń balẹ̀ ojú ẹ̀ máa ń tutù kò kí ń ṣe gángan bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ like a máa ń rojú ẹ̀ lówó yín bá wa ṣeré ń play lúdò ń rẹ́rìn-ín ń ṣe gbogbo ẹ̀ kò máa bá wọn kó máa ṣe bíi nítorí ẹ ti dàrú you know. gangan gan. ẹ náà. èmi ò sí bẹ́ẹ̀ o tó bá lọ gbọ́ o. kò lè gbọ́ ó sì wọlé lọ kò lè gbọ́ ohun kókó tó ṣẹlẹ̀ ni pé mo notice ẹ ní last month okay. but month yìí gangan ló wà glaring very very clear pé tó bá ti rí period ẹ ara ẹ máa ń balẹ̀. <sighs> actually mi fẹ́ yanu sọ̀rọ̀ ni mm-hmm. for the past few days like four three days mi ìfẹ́ kó jẹ́ pé mo máa bẹ́ because for the past four days maybe three days ago ààrẹ balẹ̀ mhm. ó bá wa ṣeré ó ṣe gbogbo ẹ̀ bọ́dà mo pé dá mi pé ó máa ń ṣe bí iná nepa bá fù lé ni ó máa lò lọ́la. so let's wait till then. àwọn visitors wa ti lọ. Eh. that is to say mo ti parí period ẹ̀yin nìkan ló kù sẹ́yìn ẹ̀yìn sí kẹlẹ́ máa bá yí. Ah. ó ti parí. Eh, kí ni jọ ṣé kí n máa ṣe títí ayé mi. àìrọ àgbàdúrà yẹn nǹkan burúkú ni ogun ti ah. dé wọn ti parí o. olúwa ní ìlú ní ìlú ti dé. ó yà jọ. má kà á lébi tẹ nǹkan yẹn o. six three ni mi ò cheat. count. Hmm. Eh, èmi ò pa mi ò pa mi ò mi ò lè jẹun láti bí ìjọ mẹ́rin bá mi wá àwọn tí mo. ṣé mi mo máa fún ẹ tó máa jẹ ni. ó ti parí period. ṣé ta ló fẹ́ fún lóúnjẹ. èmi ṣé mi a ti jẹun. tó máa wà. oh my god. gbà. ó ṣùgbọ́n kó gbà of course yes like mo enjoy ara mi o ṣe babe yeah. thank you so much. báwo ni ṣorí ibi tí wọn á gbé lọ lé ní kékeré náà location ti mọ mi o. really ìṣúná àwọn sọ mi ní location tó yẹ pé àwọn private people máa ń gbé lọ bí. wow like i mean special people rara. Okay, o mi ò lè wait láti lọ dé ah, ẹ̀yin ọ̀rẹ́ mi hmm. ẹ̀yin ọ̀rẹ́ mi hmm. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ babe o hmm. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Kenny tẹ bá ríbi tó gbé mi lọ. Hmm like mo jẹ oríṣiríṣi oh. mo tẹ́ ara mi lọ́rùn like ṣègùn thank you so much. <laughs> Oh. Hmm, hmm. ó ga o Mr. Kenny ẹ ṣẹyẹ like ẹṣẹ ẹyẹ ẹyẹ oníyẹ fifty lẹṣẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà fine lọ́ládé ni girlfriend in but bí wọ́n ṣe máa ń ṣe lélẹ̀ kó má bàa fàjà. àmọ́ wọn bó ṣe sẹ́ẹ̀ láti sáré dókè kò dẹ̀ bá àdó wúbílì tí Lọ́ládé máa ń parọ́ tirẹ̀ ohun tá a máa ṣẹ̀kan tó máa ń tirẹ̀ ohun yẹn kọ́kọ́ wúbílì ṣe jókòó wúbílì ṣe káwóye kọ́ọ̀fù ilé máa mú eré ń ṣe àmọ́ kó kí n kọ́ lọ rí jẹ́lẹ̀ kan lásán. ó ga ọ èmi ṣáàjò wúṣà. ó dẹ̀ má bínú we are sorry. ẹ má bínú tẹ́lẹ̀ ìlú kan fi ṣe táwọn àgbàlagbà tó bá ní ẹtí yẹn bá ń lọ́jà èèyàn máa wojú ẹ̀ bọ́ọ̀lì sí tẹ́tí wá sọ fún mi ẹ má wọlé ibi um, location mo ní mo agbóhùn lọ ẹ̀ mi ní gbóhùn lọ mọ́ ah. ẹ̀yin méjèèjì àmẹ́ta nìkan máa jẹ. ìwọ ni gods láti jókòó sẹ́gbẹ̀ẹ́ lọ́ládé ó dẹ̀ ń rò pé kò bá tèmi sùn náà ò ṣe kúkú mú wọlé kó kúkú lọ́ọ́ máa bá sùn ní kíákíá ń sìn bí ìyàwó ẹ̀ ṣe jókòó tẹ́yìn ò bá believe ẹ kì í go into details ìwọ ń rò sí ni wípé bí tèmi ṣe wà yẹn pé máa good lórí bẹ́ẹ̀ unlike lọ́ládé pé anytime tẹ bá ti ń ṣe style ó máa máa pariwo pé ẹsẹ̀ ń ro òun àbí ṣé o máa ń sọ bẹ́ẹ̀ lóòótọ́. mo máa ń sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ good. Ah, má tẹ̀lé ẹnu má tẹ̀lé ẹnu mi ìsọ bẹ́ẹ̀ jáde àbí mi ìsọ ọkàn oṣù yàgò ta. kẹ́ni kẹ́ni ok sọ fún mi pé gbogbo nǹkan tó ń sọ irọ́ ló ń pa. Ah, ìwọ náà mọ̀ pé irọ́ ni. irọ́ kọ́ ló ń pa ọ̀rẹ́ mi máa ń rí náà. CCTV bó ṣe jókòó gbogbo kan tó bá ń ronú ẹ pátápátá gbogbo ẹ ló ń gbọ́ gbogbo ẹ lórí. ẹ ẹ wá sọ fún ọ̀rẹ́ pé ìbejì mi ó jẹ táwọn òní kó má èṣù ló lè ní irú ọkọ ìbejì ni mi twins mi wà lóko sí ta. má kọjú sí má kọjú sí mi. òkú ah! láìkẹ́ from day one. Ah! tó bá sì ti lọ́lá dé. ó ṣe eré ní dídíjọ ó ní ká di ìjà rẹ ni. ẹ bá mi bẹ̀ mi ò rọ kankan. àbúlọ́wọ́ lórí burúkú ni. ẹ má gbà wájú mi kọjá o. ó jókòó sí mi bá orúkú fẹ́ bó rẹ̀ mi sùn. àbí àkọlọ máa. ìta. má gbà wájú mi kọjá má gbà wájú mi kọjá lọ gbà rẹ má gbà wájú mi kọjá sẹ. Eh, eh, eh. ọ̀rẹ́ mi ò lè pa ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ò lè pa ọ̀rẹ́ mi. ẹ bá mi bẹ̀ mi ò bí. ẹ wò ìta ìta ìta ìta ìta ìta mo ti ṣe bá rẹ. ẹ wọ́n ti ta jọ. mo ti ṣe bá rẹ nìyí seriously so tó bá so o ti bẹ́ẹ̀ mi ṣe jókòó yẹn o ti fojú bọ́ gbogbo aṣọ lára rẹ̀. o ti bọ́. bọ̀bọ̀ ìtàn ọ̀rẹ́ mi ò ní pa ọ́ sí. ṣé o ti máa bá mi sùn bó ṣe wò mí nínú ọkùn ẹ̀ bẹ́ẹ̀ kò máa bá mi sùn. irú stupid question wo ló ní sórí ẹ̀ o. abugari ilẹ̀ ewúrẹ́ ń yọjú ṣé ìran bàbá ńlá kú bàbá ńlá rẹ̀ ló gbé bẹ́ẹ̀ ni tá a fẹ́ sọdún kan ọjọ́ gbọ́n yóò wà bóyí bu ẹ̀ yóò sọ pé òun fẹ́ dáná owó lójúde wa ìgbà tí yóò fẹ́ sẹ̀sìn. èmi náà rò bẹ́ẹ̀ àmọ́ mo rò pé àfi tó bá jọ mu àlè nìkan ló gbàrú rẹ̀ bẹ́ẹ̀ni àmọ́ onídàkejì mo rí pé oníwà tútù oníwà pẹ̀lẹ́ ni wíyá ó gbà. Eh, ṣe bí wọn náà sáà mọ̀ mi ò mọ̀ pé ìgbóná yìí ń tutù àmọ́ kò ní fẹ́ sẹ̀sìn kó wá dáná wájú ilé wa. wo wo kó tó di pé wèrè ó wá ṣe ìwà àti ẹni fẹ́ dáná wájú ilé bàbá rẹ̀ hmm. báwo lọ̀rọ̀ àsọ tiwa aṣọ ti wà. ìtumọ̀ ẹni pé. mi bí mo ní òfin ló kí n fi ra aṣọ ọdún kọ̀rọ̀jọ́gbọ́n. ẹni pé. tí n bá fọ́n kúkú tó bá ti dọ̀rọ̀ owó wáyé wọn kí ẹni pé ẹni kí wọ́n ràn wọ́n ràn ojú ìṣì. owó dà. ṣùgbọ́n sáà mọ̀ pé ń ra aṣọ ìyá mi ò ra á sì tún dáná gbogbo pọ̀pọ̀ sì sí orí mi náà lọ wá. lọ́rọ̀ kan. kò sá sọ fún ọ sá sọ fún mi. ó sì mú eléyìí ọbẹ̀ ẹ̀gẹ́ lù. tọ́ọ̀lọ̀ tí ó ṣe tónítóní tó o bá sì fẹ̀gẹ́ sí ẹ̀gẹ́ ó dùn aṣọ ìdára gan o ọ̀rẹ́ wà. ìyá bàbá rẹ ni ó wọṣọ ẹlẹ́gẹ̀ẹ́ kémi ó bẹ̀gẹ́ lù tó o bá ilé bá ń wówó yẹn gbàdúgbàdú ó gbowó àgbàdo lórí ibú ah! aláyé bàjẹ́ kí lórí ibú òpònú ayérada. àdìgún mi mo rí ẹ inú mi dùn ara mi ṣe wẹ̀. sọ́ọ̀fẹ́ pasán ayé ó ṣe wẹ̀. tọ́ọ̀ fẹ́ sórí ibú <laughs> eh. àdìgún rẹ kọ́ akànmú rẹ ni. Eh, ẹ borí ibú lọ àwọn ọjọ́ ẹ ní sórí rẹ. ó sórí bẹ́ẹ̀ gbẹ iṣu. sọ́ọ̀rì <laughs> ọdún kọ̀ọ̀rọ̀ tá a fẹ́ ṣe yìí eh, kọ̀ǹgàn sọ kódà kùsùkú ọ̀wù. ọ̀rẹ́ mi ọmọ ṣe sùúrù ah, ṣé lórí ọdún òrìṣà kọ̀ọ̀rọ̀ǹjọ́gbọ̀n àbí mi. dákun ọgbẹ́nu rẹ dákẹ́ ah. ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́fẹ̀ ẹ̀ẹ́ tiẹ̀ ní sùúrù gan-an ibo lọ́ọ́ ti rówó torí ọ̀n lẹ́nu ọ̀n lẹ́nu ọ̀ sì ṣiṣẹ́. <laughs> èmi yèyé oge nǹkan tí ó gbóná ni ó gbóná ah, mo dá a lè ná. nǹkan tí ó gbóná ni ó gbóná ẹ dákun sọgbà àròsà bẹ́ẹ̀ ni nǹkan tí ah, ah, sọ́ọ̀fà bẹ́ẹ̀ jóná ni. ọ̀rọ̀ àwọn obìnrin yìí ó ti tojú sú mi pátápátá wọ́n ti fẹ́ yọ ilé ayé lẹ́nu mi wọ́n ti fẹ́ pa mí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo gbin ọgbọ́n sílé òmùgọ̀ bóyá òmùgọ̀ máa ká ọgbọ́n síbẹ̀síbẹ̀ igi ọgbọ́n tí mo gbìn sílé òmùgọ̀ òmùgọ̀ ló ń so. ọ̀rọ̀ ẹ pa mí lẹ́rìn. ṣé ọ̀nkú kó tó wá di wípé ẹ wò mo ti pè wọ́n sí bàbá mo ti pè wọ́n sí kọ̀rọ̀ mo ti bá wọn sọ̀rọ̀ wọn gbọ́ kó tó di pé màá wu ìwà inú mi sí wọn. ẹ lè wẹ kankan ó ti wà wípé onísùúrù báyìí náà ló lè fún ara kìnìún mi sùúrù ni a ti lè bọ́ obìnrin gbé èèyàn máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ó ti gbàgbé pé àwọn ará sùúrù gan ṣe ń tọrọ sùúrù kí wọ́n lè rí sùúrù gbé tí sùúrù gan wà tó fún wọn ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni wàá ní o wàá ní lọ́pọ̀lọpọ̀ ṣé tẹ̀ mọ́ pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kó tó dé pé o tẹsẹ̀ bọ́ odò níyàwó kejì mo ti sọ fún ẹ pé obìnrin kan wàhálà mẹ́wàá obìnrin míì wàhálà ogun ló gbé wá ìmí ìrẹ̀rẹ̀ kò ní wàhálà kò gbé kankan wá ṣùgbọ́n àìní wàhálà yẹn wà á tún rí wàhálà nù ẹ̀ gbogbo yẹn wà wá rò pọ̀ kó tó dé pé wá di oníyàwó méjì mẹ́ta kéèyàn tiẹ̀ tó níyàwó lé rárá ọ̀pọ̀lọpọ̀ sùúrù wọn ni o ọ̀pọ̀lọpọ̀ sùúrù òun dẹ̀ rèé ògúndàkùnrin tó lóun ó dá méjì tó sì dá méjì náà ògùn dá méjì tó wá dá òun náà ló dá yìí ṣó o ti rí báyìí. ẹ bẹ́ẹ̀ ni ọkú òótọ́ ni òótọ́ lè sọ fún mi ẹ̀yin náà mọ gbogbo wàhálà tí ọmọlọ́lá máa ń bá mi fà ń gbà yẹn náà ní mo sọ pé bóyá ti máa gbé <laughs> ẹ sẹ́yìn ẹ̀ bóyá. Ah, amẹ́lò ah, calm down ṣé o ti wá amẹ́lò báyìí ara ẹ ti balẹ̀ ìwọ náà wá ń gbádùn ayé ẹ̀. <laughs> ṣẹlẹ̀ ni àwọn nǹkan kan tó wà very very scary àwọn strange things kan ń ṣẹlẹ̀ ní. ó lálàkàlà ó di dandan kó sì kó má lálàkàlà ẹni tó bá ti níyàwó méjì ilé yóò lálàkàlà o lè lálàá pé egun lé ọ lójú oorun o lè lálàá pé o fẹ́ fún ẹ lọ́rùn gbogbo ẹ̀ àìsàn. irọ́ ni kí ni irọ́ kí ni ṣé o mọ̀ pé tó o bá sùn dáadáa ó di dandan kó o lálàkàlà. èmi á wá advice ẹ gbọ́ bó ṣe ò tẹ́ẹ̀ka kòkòrò àwa lòkó lọ lo bí ọ̀sẹ̀ bíi méjì kó tiẹ̀ kọ́ fi ẹ̀hẹ́n kí ni. nǹkan tí mo fẹ́ sọ fún yín ó nágbára ju nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn lọ. ẹ wò ìgbà míì báyìí mo bá sùn kí n tó jí mo jẹ́ nǹkan kan sùn o ẹ lè believe kí n tó jí mo lè ti bá tọ́kì lẹ́nu mi àbí chicken. ìṣẹ́kọ̀ wá ìfẹ́ rí èyí tó ṣe kiribiti ṣé wọ́n pé wàhálà ẹ̀ pọ̀ bó ṣe ṣe kiribiti wàhálà kiribiti ni ọbẹ̀ ìlú máa fẹ́ kó o mọ̀ jẹ́ torí ẹ̀ ló ṣe máa fi tọ́kì hẹ́ lẹ́nu. ọ̀nkú ọ̀nkú hmm? ok eh. ó máa ń ti ilẹ̀kùn yàrá eh, mi eh, lẹ́yìn. o rò pé òun náà nílé kọ́kọ́rọ́ tí ó sì lẹ́yìn tá a fi ti lẹ́nu. ok ẹ jẹ́ kí n tún wá sọ another one fún yín ìgbà míì tí mo bá sùn náà hmm. tí bá máa fi jí mo lè ti bá pátì lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ẹgbẹ́ bíbá ẹ̀ wọ́n máa wá save ẹ̀ tó máa fa kodoro <laughs> àárín yẹn kó máa dàbí gálàsì ṣé o mọ̀ pé ọmọlọ́lá ló lọ́yẹ̀ wò ni ó mọ̀ pé ọmọlọ́lá ni ìjọ ta kọ́kọ́ lọ tọrọ ẹ̀ ta lọ́lé wọn iṣẹ́ wo làbá tí bàbá rẹ̀ ṣe ó gbàdá mọ̀ bàbá ó ní bàbá ẹ̀ olóògbà tọrọ ẹ̀ wò. tètè òun wá jẹ́ bàbá ni. Ah, tó ti ń bá bàbá ẹ̀ gbé látọ̀dún èlò ah, kí ni. ṣe rí ìgbà míì báyìí a lè jókòó sínú ilé kí smoke kan wá from nowhere. ẹ̀ dáná ni. láti pa àǹdáná kì í àábẹ̀ ti máa gbọ́ oríṣiríṣi ohun left and right tó yẹ pé òtútù màmá mú màmá mú everybody tẹ́rù màmá bà wá. ṣé àná ló bẹ̀rẹ̀ àbí jẹta. ó ti ṣe díẹ̀. ó ṣe díẹ̀. ó ṣe díẹ̀. wá ń sọ fún mi báyìí. ah ah ah. ah. a lè má níná gan kí bóyá kò sí iná àbí jẹ́ǹtì go off àbí ìbátà wa ò ṣiṣẹ́ mọ́ tv lè ṣàdédé tàn lójijì. kí lè má máa wọ mi mi jẹ mọ a máa everybody kàn máa panic náà nítorí pé a máa a máa sáré káàkiri inú o sì sọ fún mi jẹ́ níbi rẹ̀ kọ́ o dọ́gbọ́n sí ọrọ̀ ajé rẹ̀ o dọ́gbọ́n ọ̀la. ẹ ẹ mi pé bóyá bíi kí oògùn owó oògùn owó o ṣẹ́ṣó o ṣólẹ̀ tó gbóná gidi gan o ṣe no o wá ṣe ń sọ fún mi báyìí a máa jáde ni o a máa jáde sí ni. a máa jáde like eh, òun ló fà òun ló ẹ ó dáa òun ló fà tó ṣe ń sọ fún mi sìn a máa lọ sí outside ń ah òun ló èmi ò èmi ò. dami pé kí ló ń ṣe lókè báyìí ó yà náà. kí ló dé kí ló dé tẹ̀ ẹ́ dì báyìí ẹ ṣáà pariwo ah. dá mi pé dá mi pé dá mi pé bọ́ọ̀lẹ̀ kí ló hmm, actually a fẹ́ a fẹ́ jáde ni. bọ̀ tó bá ti dọ́nà wọn àmọ́. àmọ́ àṣà ta kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ibi tẹ́ ẹ lọ ṣe pàtàkì problem ẹ kí n lọ parí makeup mi kí n dẹ̀ lo wig àti kìnìún. Hmm. Hmm. kí ni pẹ̀lú bó ṣe rí o ti kú pàdán ti ṣe gbogbo ẹ̀. ọjọ́ òun jáde báyìí lójú yín rí ẹ jókòó. ẹ lo ẹ lo ẹ lo ra mi the only thing to máa mú ni kó mú wig ẹ kó dẹ mú scarf. scarf yẹn ṣe kókó gan. orí pàwọn náà lo scarf <laughs> bóyá kẹ́ ẹ jókòó. afẹ́sọ̀mọ́ gidi lọ ni o. má pẹ́ o dáhùn. bàtà síbẹ̀ sí wé scarf báyìí o. má gbàgbé scarf o. very important o. bọ̀ ṣó máa tẹ̀lé wá ṣá. má ro nǹkan kan ah, ooo dèmọ̀ pé tó bá ro nǹkan máa gbọ́ má ro nǹkan kan. ṣé ìtọ́ ìtọ́ ń sọ iná ṣé kò ní gbọ́ tí hmm, ká sè mí. Hmm, má ro nǹkan kan má ro nǹkan kan ẹ ká kọ́ má ro nǹkan kan má ro nǹkan kan nǹkan máa sè mí blank blank mind don't think of anything mi ò ràn kankan. ọlọ́run jọ̀ọ́ ṣàánú ọkọ mi ọkọ mi yọ nínú ọ̀ràn tí kò mọ́wọ́ tí kò mẹsẹ̀ yìí ọlọ́run jọ̀ọ́ má wò mí níran má pọkọ mi tì kó nínú àdánwò yìí ọlọ́run jọ̀ọ́ ṣàánú. madam tosin ọlọ́run kan ló máa kó ọkọ yín jáde kúrò ní wàhálà tó ẹ̀yin gangan lẹ máa ṣokùnfà bó ṣe máa bọ́ta ṣe rí ọ̀rẹ́ ọkọ yín tó ń yọ yín lẹ́nu tẹ bá ti délé ẹ pé kẹ sọ fún pé ẹ ti gbọ́ ẹ ti gbà ẹ tàn kẹ tẹ̀lé lọlé tó bá ti mú yín wọnú yàrá ẹ máa rí tẹlifíṣàn kékeré kan ní yàrá ẹ lórí tébù ẹ̀yin ẹ kàn wo tíìvì yẹn ó ní fóònù kékeré kan tó wà ń bẹ̀ orí fóònù yẹn ni evidence tó máa kó ọkọ yín yọ wà o. báwo lẹ ṣe mọ orúkọ mi báwo lẹ ṣe mọ gbogbo nǹkan tí mò ń ro lọ́kàn. ó dẹ̀ mí tó bá jẹ́ mi ni ẹ máa ti máa sá mi ní. abájọ. Nelson jókòó padà sí mi fẹ́ bá ẹ sọ̀rọ̀. ẹ mọ orúkọ mi náà. etí ẹ ò di nígbà tí mo bá lédì tó bọ́ta ẹ̀ sọ̀rọ̀ tán jókòó síbí mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. ṣé o rí gbogbo owó tó kó sápò o kò fẹ́ wá ṣe sàárà ń o fẹ́ wá fún wọn lówó ẹran o fẹ́ wá fún wọn lówó iyán tí wọ́n máa jẹ nítorí pé ó fún obìnrin kan lóyún níbi three months ago ó ò lè gba oyún ẹ̀ òun ló ṣokùnfà bí ayé ẹ̀ ṣe rí sí tó bá wá fẹ́ kí ayé ẹ̀ kó ní ìtumọ̀ o ní láti gba oyún ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú báwo lè ṣe mọ gbogbo nǹkan tí mò ń kojú nígbà báwo lè ṣe mọ̀ pé mo fún Fadékẹ́mi lóyún oh. <laughs> because uh, as a matter of fact àwọn wòlíì tó wà ní chọ́ọ̀chì igan pàápàá wọn ò rí ìwọ̀n nǹkan bẹ́ẹ̀ sí mi wọn bá mi sọ ẹ̀yin lè bá mi sọ bẹ́ẹ̀ pé mo fún Fadékẹ́mi lóyún. <laughs> wọn lè rí wọn lè rí wọn lè rí àwọn nìkan ni. àti pé èwo ẹ sọ pé kí lọ gbóyún kó má wá mi lè gbóyún mi lè gbóyún because bẹ́ẹ̀ ṣe wò mí married man ni mí ah. i'm happily married ìyàwó mi wà ń lé kí ni mo fẹ́ sọ fún ìyàwó mi ipe mo fún ọmọbìnrin kan lóyún àǹtí kò lè work kò lè work ẹjọ́ bá mi bá network ẹ sọ̀rọ̀ kó change ẹ kó má sọ pé mo fún ọ lóyún mo kọ́ sọ̀kọ́. ibi tó o ti rí ìgboyà as a married man láti bá sùn láti kì í mọ́lẹ̀ láti fún lóyún òun náà ni kò ti lọ wá ìgboyà láti gba oyún náà because tó o bá gbà á ah, <laughs> wà á rí pépà wà á pè lówó ẹ bó ṣòro owó tó kójọ tó fẹ́ wá kó fún wọn ṣe sára òde. àǹtí ṣìlò bí mi mú nǹkan tó kọ yín jẹ ejò tó yọ lọ ẹ ṣàánú mi kí lè lè ṣe. mi oyún ò ní wo kì bá mi ejò kì í bá mi bí tẹ́tí máa ń tẹ́nà yé bá mi bá wọn sọ̀rọ̀ kó ṣe jẹ. <coughs> Nelson tí ò bá kí ń ṣe àrìndè ni àpá ti wà lọ́nà ẹ̀ ló padì kẹ́. Agun má dìde. Ẹ ṣe ṣe mo lè ní mo lè ní mo bá àdírẹ́sì lọ àbí. Ah. Mo fẹ́ gba nọ́mbà. Hallelujah. Hallelujah. Hallelujah. Ah, ló pa. Ẹ̀yin ló pa. Ah, Hey! Hey! Hey! iná Hey! láwa ló kọ́. ẹ kí ló tó ń bẹ lọ. kò ní ìdí ẹ má wọrí ẹ má wọrí ara wa. náà á bí. kí ló ṣe yín ah, mo ní kẹ́ máa wọlé. ẹ̀jẹ̀ ń lọ ẹ̀jẹ̀ ń lọ ṣe fẹ́ kí wòlíì máa sọ̀rọ̀ sí mi ni. Ah, ah. ẹ ẹ ẹ jọ ẹ nínú wọn ni àwọn mọ́mí bá wí tí wọ́n dáhùn. ìdánwòṣọ blue yìí ni. ẹ gbọ́ aláṣọ blue tí Chelsea bá lọ sí relegation ṣé dandan ni kẹ́ wá kó tí n bá ti wà ní. nílé olúwa ẹ fẹ́ wọlé wọ́n ní kẹ́ stop ẹ dẹ̀ fa gidi wọlé why you do agidi with your jesus ọlọ́run bí jésù bá wà láyé gan bóyá lẹ́yìn bá jésù gan sagidi what for. kí ni àpẹẹrẹ tí mo bá Jésù Olúwa wa àmín ó ti lọ ó ti bọ̀ ó ti bọ̀ bọ̀bọ̀ wọ́n ti bọ̀bọ̀ kú bọ̀ báyìí wọ́n bọ̀rọ̀ bọ̀ kí bọ̀wọ̀ bí láì jẹ́ pé bóyá ẹ̀rọ wa ọ̀dọ́ rẹ̀ wà lẹ́tí wà ní. bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹkàn ni ok ẹyin lẹ fún pé mo ti dé bus stop fẹ́ bọ́lẹ̀. ẹ máa ní sùúrù o. sùúrù kọ́ alábàání lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n wá rí wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n wá wà ẹ má lé wọn lọ èmi náà fẹ́ rí èmi náà ọ̀nà dẹ̀ ti rí gbogbo ogun tó torí ẹ̀ wá sí bíbá lẹ́ni ni lẹ́sẹ̀kẹsẹ̀ máa bì í wó lulẹ̀ àbí ohun tó rò kan yẹn. níwájú àwọn ta ni ta ló ń jẹun tájá jùrù hmm. kò sọmọ náà ọmọ náà tó bá dánwò àdọ́tọ́ ẹni tó bá nírú tọ́ọ̀tì yẹn lọ́kàn ní kó kọ̀ǹfọ̀ntì. fílẹ̀ hmm, má jala. má jà má ṣe ara ń tà má ṣe ara ń tà arábìnrin kí ló dé tí wọ́n ò ronú àwọn ọmọ onírònú àtìgbà tó ti dé mi ti mọ̀ pé kò nírònú. àbẹ́ẹ̀ tẹ̀rí bó ṣe ranjú wọn kò kò ẹ ti mọ̀ pé kò nírònú. nítorí mi ò kì í ṣe ẹgbẹ́. Casamero. ó gbá yálà ìyá ẹ̀ ìṣẹ̀gbẹ́ tani ẹ̀. ọmọ mi èmi lẹ́sẹ̀kẹsẹ̀ àrínúròdì ni mi olùwọ̀rọ̀ ọkọ̀ morílẹ̀ moríta gbogbo bìtáyé pín sí yàtọ̀ tọ́lọ́dúnmáre mi kíní nìkan ni tó bá wá jẹ bẹ́ẹ̀ dánmi wò ronú àbí kí n ro kókó sọ́tò bá jù mí lọ. bàbá yìí ni ọmọ. mo ní ìwọ́rọ̀ mo ní ìwọ́rọ̀. mo ti bẹ̀rẹ̀ mi. ebi kọ́ mo ta sẹ́yìn ẹ broadcast orúkọ yín ní whatsapp group. àti ìjà ìjà ìjà rẹ̀ mi ò kí ni ò ṣe é gbẹ. ẹ ah, ìyá alákà ìyá alákà lẹ́nu ẹ ní wọ́ọ̀kì ní burúkú yìí ó dà ta ní ẹ kí ló ń gbénu ẹ èmi kìíní mo fẹ́ mú ẹ. ẹ̀rọ òrìṣà kan dọ́gba òrìṣà láti dé òrìṣà bẹ́ẹ̀ ojú mi ẹ̀rù. ọ̀hún mi ẹ̀rù akẹ́kọ̀ọ́ tó fojú di bí ọ̀gbìn bẹ́ẹ̀ sì ni ẹjọ́ tó fojú di bí ọ̀gbìn iná mi ò ṣe fomi gbà bẹ́ẹ̀ sì ni oòrùn mi ò ṣe fomi gbẹ kọ́nàkọ́nà mi jẹ tó tó fẹ́ nu ọmọ ẹ̀. ewu tẹ ní kánnakánná kánnakánná láti. àpò mi bá a lọ. bàbá jíjẹ kò bá ṣe pé ìwọ ní sùn oṣù kan péré ló péré ló fún ọ kí má jẹ gbọdọ ṣẹlẹ̀ àmọ́ dùn ún dùn ún. tó o bá ti di wòlíì tí mo gbọ́ ayé mọ̀ káàkiri àgbáyé ṣùgbọ́n o ní sùúrù ó kọjú kọjú ká dára rà. ṣé láti ìgbà tá a ti ń to kínní kò yẹ kó ti mọ ibi tó tò sí. báwo mo ti fi ṣe bẹ́ẹ̀ tó. ṣé bá a ti ń to kínní ló ṣe tó yìí. ṣé ó yẹ kí n forí dólè kí n máa tó ni. gbogbo gbalẹ̀ máa complain. mi ò ṣe ní ah! complain à ń ṣèṣin jóni náà wọn ní kò kàwé òwe ọ̀ ń kàwé àṣà mọ̀. ẹ wo bí wàá kí wàá tó fúnra yín gbà yẹn o. Ah! kébí wàá tó fúnra mi ẹ wá tó fúnra yín ẹ wò ẹ calm down tẹ bá sọ̀rọ̀ jù máa fún yín seven o. ẹ gbẹgbẹ gbẹgbẹgbẹ ṣé island la sí ṣọ́ọ̀ṣì sí ni èmi ló máa fún seven. a máa gbé fún yín gidi. ní ilé Ọlọ́run wo torí ẹ̀ láti nípa nkẹ́rẹ́ inú ṣọ́ọ̀ṣì yìí o torí wọ́n ní àgbà àgbà ìyá ọmọdé lọ́mọ ní wèrè dì sí. ló ń jẹ rẹ èyí jẹba èyí jẹ kọkọrẹ o ọpẹ́ ló ń jẹ rẹ kí ló fa argument. Ah. eléyìí ò ní làkàyò gbogbo nǹkan tó yẹ kó tò kò ní tòsí ibi tó yẹ kó tòsí ó sọ fún mi pé òun máa fẹ́ mi ní wk seven seven ẹ máa gbọ́rọ̀ nínú ṣọ́ọ̀ṣì. ẹ má dá wọn lómi o sọ anything èmi sọ èmi sọ anything. Ah. Michael bóyá wọn lò gbọ́ dáadáa bóyá o fẹ́ tọ kándù méje fún àkànṣe àdúrà fún ah, mi. ó fẹ́ tọ kándù lájẹ kó fẹ́ gbé gáskẹ́tì wọlé ẹ mọ̀ gbà mí kẹ́ ẹ ah, kò sí gbé lórí mẹ́mọ́. èwo lẹ ń pè bẹ́ẹ̀. ó ti tọ́ná wọlé nìyẹn. níbo. nínú ṣọ́ọ̀ṣì kéèyàn tó kíní ó sọ pé kémi wá tó fúnra mi. ẹ má jóná mọ́lẹ́ o Michael kó tẹ wá sí respect mi sí ọlọ́run yìí mọ́ ọlọ́run wa lọ́tọ̀ọ̀tọ̀ ni o. ìránṣẹ́ ọlọ́run àwọn mélòó náà ti dé. sẹ́yìn ọ̀rọ̀ àwọn èrò ni ṣe bí kù sí ìdílé abẹ́ sílé mi. ṣé níbí. níbo wá láti fẹ́ jọ́sìn. michael ṣé wọ́n ti ń lo ojú inú tèmi ò ní nítorí mi ìrẹ́yìn kankan lórí iṣẹ́ rẹ̀. ẹ ríyàn kankan hmm. àwọn bọ̀ ó dọ̀pọ̀ mú wọn lọ́dọ̀ ni. michael. àbí. ìjọ aago mélòó lẹ pé ìsìn ní fáwọn yìí. aago mélòó la fẹ́ pè ní ẹ wo bí ẹ jẹ́ ká ronú sọ̀rọ̀ ara wa o aga ẹja máa fi rẹ́ǹtì fáwọn tó fẹ́ ṣe pati ah. ah, ah, ṣé báwa la dájò kò àwa nìkan gbogbo gbà àwọn ṣọ́ọ̀ṣì tí wọ́n dálẹ̀ lẹ́yìn wa wọ́n tún lérò jù wa lọ. Hmm, Michael Michael bóyá torí ariwo gbọ̀gúdúgbọ̀gúdú lù tó ń gbọ́ hmm. àwọn èèyàn ń lo àyà ni o hmm. wọ́n lè má ṣe eré kankan bẹ́ẹ̀ tí ó lọ bá débẹ̀ ó lè má sí kọ́ ẹ̀ mẹ́. àwa náà nídìí ariwo. ẹ máa lọ lu jazz ẹ máa lọ lùlù. ká máa lọ lùlù. ẹ kẹ́hìn náà máa kọrin. kí máa lọ lù. ó máa attract èrò mọ́ ó máa attract èrò mọ́. Ah, láìsí lẹ́yìn sàn ní àdé kí máa lọ lu jazz. Ah. bó ni wọ́n ti mọ̀. Um, mo sáré lọ ṣèjọsìn ní church bàbá àdúrà ń gbà. Hmm, ọmọ ẹlẹ́wà. sarah sowà àṣìṣàtò sọ àlà àgbà bọ́là. tí n bá gbọ́ ẹ dáadáa. ok. o fi chọ́ọ̀chì bàbá ẹ lẹ̀. ok. o lọ jọ́sìn ní chọ́ọ̀chì mi. jọ kí ló ṣẹlẹ̀. mo lọ ṣe first service níbẹ̀ ni and ẹ̀yin náà lè máa sọ fún wa pé ibi tí orí méjì mẹ́ta bá wà pé àdúrà máa ń gbà ń bẹ̀. Michael bàbá orí tó wà níbàyí ò pé méjì mẹ́ta mọ́ ah irọ́ ó dà kan ti dìlítì orí àwọn kan kù. nǹkan tí ò yẹ pọ̀ ju tó yẹ lọ ah. ẹni tí wọ́n lọ jọ́sìn lọ́dọ̀ ẹ̀ yẹn junior mi ni ní bible college ah. kò mórí eku eh, bẹ́ẹ̀ ni. ẹ eh, mú mọ pé junior yìí ni bọ́. Bo a máa ń rí kùsèbì wọn lórí tv tèrò máa ń pa á ní kí wọn ti gbà wọ́ọ̀dù gan wọn wà ní àwọn best. wọ́n fi gidi ah. síìfù wọn eh, lẹ́kìn láwọ́ọ̀dù eh, wọ́n kọ́gi fún wọn. Mercy pastor ni wọn wọn náà gbà wọ́ọ̀dù. ṣé kò yẹ kẹ́yìn náà kọ́gi síbi kẹ́yìn hàn jẹ káàtó fún àwọn ọmọ wọn. ẹ eh, kàn máa ń sọ bible college sí bible college ọ̀nà sango lẹ́ ń sọ àbẹ̀wẹ̀. níbo ah èṣù ọmọ ní fa fọ́tò mi yá. Ah, tí fọ́tò tẹ́ fà ya ò bá dá èṣù lè yá dànù. èṣù ọdẹ ní fa fọ́tò mi yá. kó má fi dọ̀tí tó lé. àwọn ọmọ tí mo bí ní fọ́tò tí mo yà yìí èṣù ní fá fọ́tò mi yá. ẹ alàgbà. michael mímọ́. michael mímọ́. michael mímọ́. ọlọ́run alágbára kó bá mi lò ẹ́ kó bá mi kó sí ọlọ́run ò lè lò mí torí mi ò ṣe mẹ́dísì ṣé jọ paracetamol lójú mi. ah ẹ wò alagba níbi tá a bọ́rọ̀ di èmi àti a láti ríra wa. ege ni o. ẹ alagba ṣe ibi tọrọ dé dúró yìí ní tèmi bá yín sọ ni kẹ́ ẹ gbọ́ ọdún wo la fẹ́ ṣe gbogbo eléyìí a ti polongo polongo polongo a ṣe wà lọ láì jẹ́ pé jọ́sìn wá jẹ́ àràrà tá a ibi tó máa dé nìyẹn ẹ ibi dé irú ẹ jẹ́ ara wa ni o ẹni tí gbọ́n báyìí òun làwẹ̀ ẹ jẹ́ jáde sọ̀rọ̀ ara wa ẹ̀yin lẹ́wà bẹ́ẹ̀ sí wáyé ẹ̀yin dẹ̀ tún lẹ láìkì sórí ẹ á máa sọ ẹ wòlíì kìíní kan àjọ ṣetán ní ṣọ́ọ̀ṣì tí mo lọ ni ẹ wòlíì kìíní kan àjọ lọ sí bible college ni ẹ wo ẹ wo àrà táwọn ń dá àwọn làwọn rárá dá yìí tí wọ́n lára jẹ́ rí gbẹgbẹgbẹ kó má lọ ràbíìtì ọ̀gẹ̀dẹ̀ ni ààrẹ lè ti ràbíìtì banana gan akàn dòkó kan àrùn àpá olúwẹ ti rìn nígbà pé jésù gan òrìn tó wà ṣébi tó yẹ ká wà rè. michael mo ń gbọ́ yín alàgbà kí ọlọ́run kó yà mí ya èṣù. Ah, ìrìn òpin yín àti èṣù ni o tẹ́yìn àti èṣù bá lè gba lockdown bá rí opportunity mọ́tò ẹ̀yọ̀kan ìjọba wọn ṣé bọ́lẹ̀ fún ṣé bẹ́ẹ̀ rìn. Michael sá. ìwọ gangan ni èṣù tí mo fẹ́ kọ́ lọ́run yà mí ya ìwọ lè ṣù ìwọ ni Sátánì fẹ́ gbà láti wọlé sí mi lára ah. mi ò dẹ̀ ní fún ẹ láyè láti jẹ́ kí Sátánì lù ẹ́ o ò ní èrò gidi lọ́kàn sí ìjọ yìí rárá ju kí o gba èrò bó ṣe máa máa ṣubú lọ ah, tí ò bá da lénìí ó sì máa da lọ́la. Ah, ẹ wo ẹ wo ah, scam lọ́ba lọ́la jàre eh. scam lọ́ba lọ́la o mm-hmm. ẹ jẹ́ gbogbo ó sì máa da lọ́la yẹn irọ́ ni wọ́n ń tàn wá ni o ó sì máa da lọ́la ó sì máa da lọ́la là ń bá káàkiri. ẹ ń kọjú èèyàn èèyàn gbọ́dọ̀ kanjú. ẹ ń kanjú. séèyàn ní kanjú ni. ẹ má kanjú. èèyàn lè kanjú. Oh. torí tẹ́ ẹ bá fi táìmù sígbà tẹ fẹ́ rìn ẹ kàn bọ́ sínú ó dọ̀pọ̀ ni. àbí gbà tẹ mele mele sin ọlọ́run pẹ̀lú mámóni o mò ń sọ fún ẹ gbogbo ìgbà pé mi ò lè sin ọlọ́run pẹ̀lú mámóni. alàgbà tó bá jẹ́ kó ní la fẹ́ máa kọ ẹja mọ̀ pàfẹ́ wá bá ní. tábà fẹ́ ṣiṣẹ́ ẹ iṣẹ́ ọlọ́run tá a fẹ́ ṣe pásítọ̀ ẹ ká wà yẹn mele mele mele nìkan lẹ́ẹ̀kan sọ ẹ lè sin ọlọ́run pẹ̀lú mámóni ó yá ẹja sin mámóni lọ́tọ̀ ẹja sin lọ́ọ̀ lọ́tọ̀ nígbà náà. báyìí kọ́ ni yóò máa rí lọ. ó lè rí bẹ́ẹ̀ lọ báyìí kọ́ ni ó máa rí lọ. àìmọye àwọn tán ti ń sọ. gbogbo ìṣòro tí a kò bí mi mọ́. báwo lẹ́yìn tí mo kún wọn bí mọ́ yín. gbogbo ìṣòro tí a kò dá mi. mo ti gbọ́ yín lórúkọ jésù mò ń fọwọ́ sọyà wípé báyìí kọ́ ni yóò máa rí lọ ní ìgbàgbọ́. ẹ ẹ ẹ kọ̀rọ̀ ìgbàgbọ́ tẹ̀ ń sọ lé èèyàn láti ṣe ìjà kankan o sábà pé jesus navas gangan fún rẹ̀ bóyá torí pé góò wá dáadáa wọ́n lè lọ sí Arsenal wọ́n lọ gbé Island ó lẹ́sẹ̀ ó lórí tó ti ẹyin another goal is another different àwa náà máa rìn tó yẹ ká rìn ni ẹyin ó dà nísìnyí báyìí ẹyin tẹ́ jẹ́ alàgbà tó dà ọmọ alàgbà ó lọ ṣọ́ọ̀ṣì bòmí á lòun lọ jọ́sìn tó bá wá dé ẹ̀ máa níbo ló lọ ó lòun lọ jọ́sìn bìkan ṣé wọ́n tẹ̀sìn tiwa mọ́bì kan ni. ó wá mọ̀ kiri ni. ìmọ̀ wo nù. bẹ́ẹ̀ ni kò síbi téèyàn ò lè wá mọ̀ de kò síbi téèyàn ò ti lè jọ́sìn bíbélì ní tí ìwọ bá ní ìgbàgbọ́ bíi oró mustadi ìgbàgbọ́ rẹ yóò mú ẹ lára dá. ẹ ẹ ẹ a máa ti fi ṣèkì lórí ọ̀rọ̀ ìgbà mi ò yẹ ká máa tẹ̀lé ẹ ẹ ọba Solomon. ẹ ọba Solomon torí ìgbàgbọ́ ẹ yóò mú ẹ lára dá kiri kan mustadi ṣé mustadi làwà wọ́n ní kiri kan ní Israel ṣé ilẹ̀ Israel làwà cut your coat according to your uh, size of eh, àkàrà wey you buy. báwo lè yẹn ṣe máa ọ̀pá mẹ́ta tẹ́lẹ̀ ló máa bá yín lọ́dà sí. ṣó sì ní nǹkan míì tó fẹ́ sọ lẹ́yìn ọ̀rọ̀ yìí àbí kò sí mọ́. nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé ẹja wa gbára. ẹ ṣeun bàbá gẹ́gẹ́ nǹkan tèmi náà sọ agbára gangan la wá wa o agbára tó yẹ pé tá a bá ṣe nǹkan kan báyìí tó bá dàbí mílíkù tí ó jẹ́ pé yóò máa ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ mo sì wà mo ti bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká nàṣẹ sọ̀rọ̀ ara wa ẹni ẹ èèyàn oníṣìn Ọlọ́run pẹ̀lú ẹ mamoni. wọn ló kó Jésù làwọn dì mú ni òkú Jésù sọ wájọ pé ó rí àná. àbójópo ná láì ṣiṣẹ́ nípa ẹ jẹ́ ànàṣẹ sọ̀rọ̀ ara wa ẹ sì mọ wo kó ṣe àìmọye àwọn tọmọ ṣe mírèkù ẹlòmíì ò ka báìbù rárá ẹlòmíì ò mọ ìwé David débi pé yóò mọ ìwé àlàbà tọ́ bá sì ṣe nǹkan báyìí yóò sì mọ ṣe àwọn èèyàn sì mọ kó bùkátà wọn lọ́wọ́ ẹ jẹ́ àdọ́gbọ́n sí i òun la fi débi òpó tó lòpó dìmú tó gbàbẹ̀ dìbí orílẹ̀ kọjá tá a mọ bí ó yà sí wọ́n wá tì ní ìsìn ó gòkè lẹ́ni ó wọlé sùn ní àmọ́ òpó ọ̀hún nìwọ náà wàá fẹ́ dìmú wọ́n fẹ́ pòórá ìyẹ́ náà tù. bàbá ṣẹ́rí òótọ́ ni nǹkan tí ó sọ a máa jókòó kalẹ̀ ní chọ́ọ̀chì náà ni iye àwa tá a dájọ́ lẹ́nìkan náà la máa ríra wa. ajé ọ̀wá nìyí. ajé ọ̀wá Mm. kò dẹ̀ sí ní tá a ti ṣetán àti gbàdúrà àti gbàwẹ̀ àti tọ́ kándù kọ̀ náà ni ìgbà tó ń wá advice mi pé àwọn èèyàn dúró lásán oníkálukú náà ó níbi tí wọ́n ń tẹsẹ̀ bọ̀ níbi tí wọ́n ń tojú bọ̀ níta jáde mọ́ a ní àmì lé Mele sin ọlọ́run pẹ̀lú mámú ni o. ẹ wo ẹ wo ọ̀dọ̀ babaláwa kò ṣe studio ẹ mọ̀ tó kọrin mọ́ ẹja sọ̀sọ̀rọ̀ wá fún wọn àìmọye àwọn tí wọ́n mọ mélé mélé tẹ̀ sọ yìí tán ṣe mílẹ̀kù níta fẹ́ jẹ́ bá wa sí ni pé ẹ̀yẹn kan bá wa sí tán bá náwó báyìí fúù láti bí kò takùn lọ dádó káwọn yẹn kàn mọ̀ ṣubú lọ́ra wọn. Mm, mm, mm, wọn takùn dádó àwáyé ni kí ló ń sọ. ṣíṣe wọ ní dádó àwáyé ni. àmọ́ ń gbà tọ́rọ̀ tí ò dọ́gba ló bóyá n tó sọ bóyá ká tẹ̀lé ká kàn jí mámúnì díẹ̀ mo wá rí nígbà pé ah mámúnì tí mò ń kó tiẹ̀ kúrò yìí náà ó sì máa padà ní í ṣe o bí bẹ́ẹ̀ kọ́ màá rì mí lójú kan ni ẹ̀jẹ̀ ń kúkú mámúnì díẹ̀ nígbà tó yẹ pé mo nílò ẹ̀yìn nígbẹ̀jọ́ n tí mi ò ní mi ní ṣe tẹ́lẹ̀ ni ẹ jẹ́ kí n kúkú wá sábà yín. ọ̀gbọ́ ìwọ gangan ni mámúnì. tí mi sá. bẹ́ẹ̀ kódà. Okay. bàbá bàbá mámọ́ nìyí bàbá tó bí ọ ah. hmm. ròó kọ́ gbọ́ ròó kọ́ gbọ́. ṣé oníròyìn ni wọ́n ń gbà tán wà láyé ni Newcaster náà gbọ́dọ̀ jẹ́ ń gbà tẹ̀ tí ní ròó kó gbọ́ lórúkọ wọn. ayé rèé oṣù kàtà tó bá tó bá já mi ń kóró tó jẹ́ ń sọ̀rọ̀ oṣù kàtà kàtà ọgbọ́ ròó gbọ́ bàbá rẹ̀ ní gbòókó gbọ́ òun gan ni bàbá bàbá mamoni mhm. ó ní burúkú agbára bẹ́ẹ̀ mọ̀ sọ fún ó ní burúkú agbára òòṣà kan bẹ́ẹ̀ tí ń bẹ lọ́wọ́ bàbá rẹ̀ kàràǹjàgbọ́n ni wọ́n pè kàràǹjàgbọ́n kàràǹjàgbọ́n kàràǹjàgbọ́n òòṣà ẹjọ bàbá ṣé bẹ́ẹ̀ ni òòṣà tẹ ẹ ń háìpù iná bẹ́ẹ̀ ló ṣe lágbára tó. ayaba ayaba ayaba ayaba. Hmm, kàràǹjàgbọ́n òòṣà tá à ń rò lọ́jà tí ń gbọ́n lé ah, òòṣà tó ju gbogbo òòṣà òòṣà tí gbogbo òòṣà ẹgbẹ́ ń bà lẹ́rù orí ibikíbi téèyàn bá wà kẹ́yìn má rò ní kọ́ gbígbọ́ níbi téèyàn bá ti ń rò báyìí yóò sì mọ ọsẹ yóò rí bẹ́ẹ̀ kódà kéèyàn wà ní agbègbè ibùsọ̀ bíi mélòó sí ẹ̀gbẹ́ kínní bí wọn bá sọ búburú yóò sì máa ṣe. n tẹ́ n tẹ́ láti sọ fún mi tó bá yé mi dáadáa sàn níbi tí kànjọ́gbọ́n bá wà níbi tá a wà yìí ah. a wá rò kankan ah. síra wa. láì tí ẹ tí ì sọ àyọ̀ṣẹ́. ẹ ẹ ẹ má bínú ṣé afẹ́fíṣẹ́ sọ́ọ̀sì lè báyìí ká máa ṣiṣẹ́ babaláwo. ní sùúrù kí ló ń ṣe ẹ ẹjọ́ máa jó lọ wájú kọ́ máa jó lọ ẹnu ẹnu ń dí kàrà ní dí kékeré ìwọ náà lọ lọ òun lọ tọ̀ òun bọ̀ wọ́n náà lọ tán pé wò rí mọ́ bóyá tọ̀tún ló ń ṣe mí tòsí ní àkúkú mọ̀ bí ti Jésù ló ń ṣe ni bí tèṣù ní àmọ́. gbọ́ ìwọ ló ń ṣe. ìwọ ló ń ṣe náà méjèèjì gbogbo wọn bá ti ní sùúrù ńlọrọ ẹ fi rí sùúrù sùúrù. ẹ má dá lóhùn jẹ ṣé mo lè gbé sínú church ṣé mo lè gbé sí church ọ̀tọ̀ lọ́pọ̀lọpọ̀. ìrora ti bí fún gbogbo ibi tí ọba fìdí sọlẹ̀ sí wọn bá ti fi gbọ́ ọpẹlẹ yan lè gbàjà. aṣọ ìfà ọ̀fọ́rí. ẹjọ níbo ni òòṣà akọrọjọgbọn yẹn wà báyìí. òòṣà tí ń bá gbogbo òòṣà ẹgbẹ́ lẹ́rù òòṣà tá à ń rò lọ́jà kí ń gbọ́ lé ohun mi ìbẹ̀rù ojú mi ìbẹ̀rù kànáyángbọ́n o àti wèrè ntẹ̀kútẹ̀ lé o àsùnpáradà ń gidi àjà ìlàkọ̀sí gbóhùn ọmọ rẹ̀ kò dúró kànrànjàgbọ́n o òòṣà ti jẹ yín o òòṣà jẹ yín o òòṣà ti dá yín lóhùn o ó fẹ́ bá yín lọ àmọ́ lè wọ́ o ìwọ rẹ̀ ni pé kò fẹ́ ìdọ̀tí rárá kò fẹ́ ẹ̀gbin tó bá jẹ́ pé yìí àwa tẹ́wọ́ yìí àwa náà ń ṣẹlẹ̀ kù tó bá ní ká gba hòtẹ́ẹ̀lì fún wa a lè gba hòtẹ́ẹ̀lì fún wa tó bá jẹ́ pé bóyá wa ò tún lè wẹ̀ wọ́n a lè máa gbé wọn lọ sí káwọ́s a máa tọ́jú wọn dáadáa. ìgbé ẹ̀ tó dàbí ti kẹ̀kọ́ àtẹ̀mẹ́rẹ̀ tó ń yọ bọ́ọ̀lẹ̀ tí wọ́n fi sí àánú ẹ̀ sì sí mi ẹ gbọ́ ohun tó jí òótọ́ ọbẹ̀ mo ti sọ fún wọn. yes ẹ má dá lóúnjẹ ṣé kásá ti gbé síbi tó bá neat tó clean dáadáa kò jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ tó wá sọ àṣírí kan fún yín tẹ́ bá ń fèdè fọ̀ tẹ́ bá ti ń fèdè fọ̀ níbi tẹ́ ń fèdè fọ̀ ẹ jẹ́ kí kanajangba máa hàn kó máa hàn nínú fèdè fọ̀ yẹ ẹ̀rì náà nínú fèdè fọ̀ ẹ̀rì náà ta ló máa ta ló máa máa translate ọ̀rọ̀ wọn fún wa. tájù ni ah. ṣe ti gbọ́ kò bẹ́ẹ̀ lọ. sáà máa máa sanwó fún tájù ni. kágbé ẹdẹbò láyọ bàbá ṣé ẹ sọ fún wa pé ẹgbẹ eléyìí èmi ò láì gbogbo bàbá yìí. gbogbo àwọn onímọ́tò ni wọ́n máa fẹ́ pawó àpàyí lórí ni tó jẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ ẹ wọ ọdún jẹ wọ ẹ ẹ ẹ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ oúnjẹ kò oúnjẹ kò pọ́ọ̀kì pọ́ọ̀kì ọ̀sàkẹ́ ti disapia àrọ́sà àrọ́sà ọ̀sàkẹ́ ti kú kàn. ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ. Ah! tán bẹ̀ eléyìí tó jẹ́ wípé wọ́n mọ́ nífẹ̀ẹ́ obìnrin nínú ẹ̀mí obìnrin ni wọ́n láyé tá a wà yìí àmọ́ nínú ẹ̀mí ee ọkùnrin ni wọ́n. látìgbà tí mo ti dé mi tí ìrọ̀ ọkàn yín síta mi ọkàn yín kọ́. báwo ló ṣe fẹ́ rí ẹ pẹ̀lú wà báyìí sórí wà báyìí lọ́wọ́ ẹ. I was the man I've been the man and I'm still the man I gave everything she told me she needed a baby she wanted a child I gave her JD. kí ni drama tẹ́ ń bá mi perform yìí ìyàwó múra ó ṣetán àti jáde ẹ̀yin ọkọ méjèèjì náà ẹ múra. are you joking. èwo nu yín gangan ló fẹ́ tẹ̀lé mi jáde. èmi lọkọ ẹ mo tẹ̀ ti ṣetán láti tẹ̀lé ẹ jáde. kò lè ṣeé ṣe ọkọ lé nìwọ èmi lọkọ ta. lórí social media mo ti rí i pé àwọn tó ń gbélé mi ò kú ni. sọ ọmọ nǹkan tí ń pè ní àkúdàáyà. má bẹ̀rù má fòyà má ṣe ojo èmi ò kì í ṣe òpó o tíyàwó rẹ wà ó dúdú ó péjì lóko. tó bá péjì lóko yóò péjì lẹ́tà. this is a public place you are shouting. what do you mean by public place. tí mo bá wà nínú paradise tó o bá sí bẹ́ẹ̀. a jẹ́ pé inú náà ló wà tí bá wà nínú náà tó dẹ̀ wà pẹ̀lú mi kọ́. a jẹ́ wípé paradise lájọ wà. pọ́ńṣòro. tá a bá ti ríra ẹni tipẹ́. kí ló ṣẹlẹ̀. ẹ kú ọjọ́ mẹ́ta là kíra ẹni. jẹ́ ni kí o nífẹ̀ẹ́ ọmọkùnrin ni. ṣé yóò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 àwùjọ mi bá fẹ́ mi bá fẹ́.